وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليس يتوقف الله أشي الصلاة فو النبوة محمد صلى الله عليه وسلم لا دا صلاتنا كما بام على إلي النبي abúwá bí sọ́wọ́ ẹ̀bá mọ̀hándì sọ̀rọ̀ ọmọ ọ̀bọ̀ mọ́wàá lẹ́yìn tí a ṣe salatu fannabuwa muhammad sallallahu alaihi wasallam ládá salatu náà kuma bá wọn ara ilé annabi àti àwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá sallallahu alaihi títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alkiyama àlẹ́yìnà a máa tẹ̀síwájú lílé iná bí ibnillahi ta'ala nínú àlàyé tíra umdatul ahkam eléyìí tí a ti ń bá àlàyé rẹ̀ bọ̀ náà tó ti tó ọjọ́ mẹ́ta ibi tí a ṣàlàyé bẹ́yìn òun náà ni àwọn tó ní ṣe pẹ̀lú àwọn àsìkò ìrun wa lábẹ́ báàbù nil mawaqit tó náà tó wọ́n ń bẹ lábẹ́ kìtàbù sọ́là ọ̀rọ̀ àwọn àsìkò ìrun a ti ṣe àlàyé níwọ̀n bá bọ́lọ́wọ́ bá ṣe ní kí alágbára wọn èyí tí a wà máa bá lọ lẹ́nu yìí bí idhnillahi ta'ala ó ní àwọn nǹkan tó ṣe pé àwọn àlùfáà wa nínú àwọn tíra fẹ́kà nígbà táwọn bá ń kọ́ wa ń tí ó lọ́wọ́ wọn a máa pè fún wa ní makruhatu ssalah makruhatu ssalah èyí ò ní àwọn nǹkan tá a kórìíra kí ká máa ṣe nípa irun àwọn tí wọ́n jẹ́ mọ́kùrù ha ti sọ́lá ó wá tó mélòó kan so àmọ́ nínú ẹ̀ òun níbi tá a fẹ́ bá kí ó délé ní nínú àwọn tá a kó ìlà lórí irun yìí òun là á máa gbé yẹ̀wò náà ẹ̀ tó a máa wá lọ náà rí ọ̀rọ̀ tí ì ti tọ́lọ́ ọ̀rọ̀ tí ì ti tàdọ́bì ọ̀rọ̀ ìfẹ́ inú tí e máa ń kó bá fa oníwàásí tí ó sì tó kó bá jàmá gbọ́wàásí tí ó sì lè ṣàkóbá fún àlékún mọ̀ tá a bá ti ń fi irúfẹ́ inú bẹ́ẹ̀ sí dákun mọ́ṣá sọ ní ìfẹ́ náà o má sọ̀rọ̀ wa lọ́rọ̀ fẹ́nu ọlọ́mọṣá àjẹkọ́rọ̀ wo máa ṣe déédéé qala Allah qala rasuluhu qala sahaba kó máa ṣe dédé ọlọ́run wí báyìí ànábì wí báyìí àwọn sàbí ànábì wa Muhammad náà báyìí náà ni àwọn náà ti sẹ́mu. alhamdulillah wa salatu wa salamu ala rasulillah عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال إذا أقيمت الصلاة وحضر العشاء فابدأوا بالعشاء وعن ابن عمر نحو نحو ولمسلم عن عائشة رضي الله عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا صلاة بحضرة الطعام ولا وهو يدافعه الأخبثان عن عبد الله بن عباس رضي الله عنهما قال شهد عندي رجال مرضيون وأرضاهم عندي عمر أن النبي صلى الله عليه وسلم نهى عن الصلاة بعد الصبح إذا تطلع الشمس وبعد العصر إذا تغرب عن أبي سعيد الخدري رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال لا صلاة بعد الصبح حتى ترتفع الشمس ولا صلاة بعد العصر حتى تغيب الشمس قال المصنف رحمه الله تعالى وفي الباب عن علي بن أبي طالب وعبد الله بن مسعود وعبد الله بن عمر وعبد الله بن عمرو بن العاص وأبي هريرة وسمرة بن جندب وسلمة بن الأكوع وزيد بن ثابت ومعاذ بن أفراء وكعب بن مرة وأبي أمامة الباهلي وعمرو بن عبسة السلمي وعائشة رضي الله عنهم وصنا بحي ولم يسمع من النبي صلى الله عليه وسلم عن جابر بن عبد الله رضي الله عنهما أن عمر بن الخطاب رضي الله عنه جاء يوم الخندق بعدما غربت الشمس فجعل يسب كفار قريش وقال يا رسول الله ما كدت أصلي العصر حتى كادت الشمس تغرب فقال النبي صلى الله عليه وسلم والله ما صليتها قال فقمنا إلى فتحان فتوضأ للصلاة وتوضأنا لها فصلى العصر بعدما غربت الشمس ثم صلى بعدها المغرب àwọn àhàdìsì yóò máa júwe ń pa wọn tá a pè ní makruhatus salat makruhatus salat lára àwọn àǹfààní àti yàtọ̀ díẹ̀díẹ̀ ti ń bẹ lára àwọn kútùbùl àti àwọn kútùbùl fiqh ala al-madhhab aw ala al-mazhab àwọn tíra tó ṣe pé wọ́n fi ń ṣàlàyé àgbọ́yé ẹ̀sìn fún wa tí wọ́n wá ń kọ́ àwọn àhàdí ìtòjọ́nú ẹ̀ àtàwọn tíra fíkì wa tá a máa ń kọ́ tá a bá ń bẹ nílé kíw tí àwọn àlùfáà wa máa ń rẹkọmẹ́ndì ẹ̀ fún wa gẹ́gẹ́ bíi sílábọ́ọ̀sì wa ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì náà rẹ̀ àwọn tíra mọ́sáàbù wa tí a fi máa ń kéwú láwọn ilé kéwú ẹni pé wọ́n máa ṣàlàyé irú báàbùl makruhat wọ́n pè ní báàbùl makruhat wọ́n wà máa dákọ̀ gbọ́ àwọn kan tá a kórìíra àfẹ́ báyìí àfẹ́ báyìí ní irun islam ò fẹ́ ilé báyìí kọ́lá àti máa ń ṣe wọ́n wà ka gbogbo ẹ̀jọ́ tọ́ àmọ́ àwọn irú àwọn tíra tá a fi ń kéwú yìí tó jẹ́ àwọn kutubul tí wọ́n wá sí lórí ìlànà fiqh lórí àwọn ahkam àbílú à ń sọ̀rọ̀ bulugul maram à ń sọ̀rọ̀ umdatul ahkam àtàwọn tíra tó jọ bẹ́ẹ̀ ìlànà táwọn wá máa ń tọ̀ ní pé wọ́n kàn má dí ìsì tó sọ̀rọ̀ ń pa àdájọ́ níwáyé àwọn lè má máa wulẹ̀ dákọ̀ dámdọ̀n lẹ́yọ kọ̀ọ̀kan àmọ́ àlùfáà tó ń bá méjèèjì ló ń gbọdọ̀ fi kẹ́kọ̀ọ́ ìlànà méjèèjì náà ló sì gbọdọ̀ gbé kéwu rẹ̀ gbà àmọ́ táwọn àhàdífì yóò kàn máa jẹ́ fún ojú pé kìí ṣe pé àkànwá kà á pé wọ́n sọ báyìí fún wa nínú láàlárí a máa mọ̀ pé ọ̀rọ̀ tán wí báyìí nínú láàlárí o àdíìsì tó sọ̀pọ́ọ̀tì rẹ̀ ó làdíìsì báyìí ọ̀rọ̀ báyìí tán wí nínú àṣùmọ́wí àdíìsì tó sọ̀pọ́ọ̀tì rẹ̀ ó ní àwọn àhàdíìsì báyìí bákan náà mẹ́tùnú al matnu al-ashmawi matnu risala àwọn mùtúnù ìlmíyà tààfi kéwú náà kódà ilé kó láàfi kéwú lẹ̀ yorùbá táwọn alfáwà bí wọn kọ́ wa lórí mazhabil imam malik alayhi rahmatullah àwọn tíra yìí ti tíra ta ma ń kọ̀ndẹ́mù o lórí àmọ́ ara wọn máa kẹ́kọ̀ọ́ mímọ̀ lónìí ẹlòmí ò ní kí ni ìlàláàrí náà ni àlàláàrí tíra ni ìmọ̀ ní bẹ́ẹ̀ náà àwọn ọ̀rọ̀ tí nǹkan bẹ́ẹ̀ náà mọ́ níbi ká mọ ẹ̀rí wo lóó ló sọ̀pọ̀tì rẹ̀ a ti máa ń fa àwọn tíra yìí in máa ń sún ìmọ̀ in máa ń fi sún ìmọ̀ mọ́yàn ni kọ́lọ̀ mọ́ṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ tọ́ndì abẹ́kélé ni ó ní hadith ti yálà wa aisha radiyallahu ta'ala anha wa an sahaba tajma'in anna nabiyya sallallahu alaihi wa sallam qala idha uqimat as-salah wa hadara al-'asha' fábídákú bílà àṣà ẹ̀kọ́ ńlá kan ní àdéhùn yìí nínú àwọn ẹ̀kọ́ tí ó sì ń júwe bí ìsìláàmù ṣe tó ni ìyá ńlá wa Aisha radiyallahu anha ní ìdá uqimati ssalah alánàbí ní bí wọ́n bá ilé ti gbèrú dúró tí kálukú náà fi ti ara rẹ̀ gbọ́ báyìí kí wọ́n ti ṣe ìkọ́mà wa hadara al bájú wá ń ṣe kọ́ mà lọ́wọ́ tẹ́ ẹ̀bẹ̀ kírun oúnjẹ tó yẹ kọ́ tó wá jẹ náà òun náà tó ti wá ìyàwó ti dáná tán àbí mọ́mí rẹ náà ní dáná fọ ìríyàwó fẹ́ wọ́n ti wá dáná tán oúnjẹ ti kódà wọ́n ti bùnú abọ́ wọ́n ọ pé oúnjẹ o náà ló ọ pé dáálé oúnjẹ ti o oúnjẹ làwọn sì ti gbé sórí tébù yìí tọ́ ẹ̀yà bá bẹ̀ sọ́bà ibi wọn bí sí mọ́nà yà pé oúnjẹ ti rẹ́dì ìyàwó rẹ̀ wá gbóúnjẹ kalẹ̀ bẹ́ẹ̀ nígbàtí àwọn olóúnjẹ rẹ́dì sí bẹ́ẹ̀ náà lọ tún wá gbọ́dọ̀ sí káàkiri mọ́sálásí pé Allahu akbar Allahu akbar ashhadu ilaha illallah تشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله ìwò lápapọ̀ sí méjèèjì oúnjẹ ní pè wáyé kò ti rẹ́dì ìrún ewu láti inú méjèèjì aláì ìmọ̀ ló ní ìsìláàmù ìmọ̀ ni anábùwà Muhammad sallallahu alaihi wasallam nígbà tí ó kọ́ wa lẹ́kọ̀ọ́ ó ní fábúdà ú bílà àṣà fábúdà ú bílà ní bó ṣe ti rẹ́dì òun ìrún ni àmì oúnjẹ tó rẹ́dì òun oúnjẹ ni ọkọ́kọ́ jẹ bọ́ọ̀bá wá jẹun tán tọ́rí pọ̀ ti satisfy ara rẹ̀ bí wọ́n ìbá ìkírun tán lè jọ ìníwọ̀n ní orí ìrùn bọ́bá sì lórí lọ́rí kírun tán tọ́ kí jẹ náà nù àmánábi ni èyí tó kọ́kọ́ ṣe nu méjèèjì ó léwó fàbùdá ú bẹ́ẹ̀lá àṣà oúnjẹ alẹ́ rẹ̀ ni ọkọ́kọ́ lọ́rí jẹ nínú àdíjì míì yìí ni àdíjì àbáwá Anas ibn Malik ń bẹ́ẹ̀ ní sọ Bukhari الحافظ ابن حجر العسقلان عليه رحمة الله يقول لو أنه موان بلوغ المرام أن إذا قدم العشاء كما بعد بيون جعله رسيون واجبه واجب تسي كاما بمفينو أني فابدأوا به oúnjẹ alẹ́ rẹ̀ ní ní ọkọ́kọ́ lọ rí jẹ náà bọ́bá jẹ oúnjẹ alẹ́ rẹ̀ tọ yóò sọlá àtàlì maghrib bọ́bá wá jẹun tán kọ́ tó wá lọ rí kírun maghrib ẹni pé hadithi òun ló padà jẹ́ àmọ́ ìrun wo náà sọ pé àṣẹ ìrun wo nu ìrun maghrib ni ẹni pé lọ́pọ̀lọpọ̀ gbà àwa máa ń pè nírun ìṣá ẹ̀la pé báwa ti padà sọ ayé dà ló fà á wọ́n ti máa ń lo ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ oúnjẹ náà máa ń jẹ oúnjẹ táwa máa ń jẹ lálẹ́ òun aláì sáájú mọ́gírìbì náà máa ń jẹun sáájú kí láfẹ́ sáájú mọ́gírìbì olèyàn máa ń jẹ oúnjẹ alẹ́ àmọ́lọ́mọ́sá sànú wa ẹ̀rí pé oúnjẹ alẹ́ ti wá ẹlòmíì bí òdágbó mọ́kànlá kò jẹun alẹ́ ṣẹ́jú wọn wo àwọn elétò ìlera náà padà wá fi lọ́lẹ̀ bẹ́ẹ̀ oúnjẹ téèyàn bá ń jẹ lágbo mẹ́sàn-án ó ti kúrò lóúnjẹ ọbẹ̀ jẹun o àìsàn lọ́wọ́ àwọn o oúnjẹ àjẹlágo mẹ́sàn-án àjẹlágo mẹ́wàá lágo mọ́kànlá kí lọ́n fi wá ọ̀n kọ lẹ́tà sáìsàn a nìtọ̀ ọjọ́un lásán o pé èyí tó tún wá burú jù nú ẹ̀ o ní kó tún wá ṣe pé òkèlè lọ́tún wá ń jẹ ní lọ́tún wá ń jẹ lálẹ́ oúnjẹ ò ní ríbi digest dáadáa torí ọ̀ ní fi iṣẹ́ wàhálà púpọ̀ mọ́ ọ̀ ní rìn lọ nìbọ̀ mọ́ ẹgbẹ́ kọ́lọ̀ kún sàánú àwa ni ẹlòmí agomọ́kànlá ní jẹ́ agomọ́kànlá ọ̀hún àmàlà tó wá ní ó lè lòmí fùfú tó wá ń jẹ́ fùfú ọ̀hún tó wá gbá tó yìí ó sì jẹ́ tán àwọn ilé tó lera àwọn agáfi lọ́lẹ̀ pẹ̀lú ilé yìí àìsàn ní máa ń fà fún yàn ó sì lè ṣe àkóbá fún àgọ́ ara wọn ìdí nìyẹn ló fi jẹ́ àṣẹ nínú ẹgbàá wa ilé yìí ìfẹ́ ìdàkúndìmá aláṣà tán bá gbé oúnjẹ alẹ́ wa wá mú wa fàbùdá òbí yìí kọ́bẹ̀rẹ̀ àtúntúsọ́lẹ̀ maghrib oúnjẹ ọ̀nà kọ́kọ́ jẹná ṣáájú kẹ tó kí ìrun maghrib níjà pé èyí tà náà bí wí bí àdìsí táwa ń kéwú kíra yìí ìrà òkè ìmọ̀ ti sọ́lá tán bá gbé ìrùdó ajá sí pé ìrun wo ní sọ́mẹ́ ìrun maghrib wàhádọ́rọ̀ làṣà tó ń jẹ tó sì yẹ kẹ jẹ nírọ̀lẹ́ náà ṣe kínú òun náà rẹ́dì fàbdá úú nílà àṣà oúnjẹ ni ọkọ̀ jẹ́nà kẹtọ́ lọ́rí kí irun mazun tọ́ àlàyé tá wá ṣe yí pé oúnjẹ magribi lànàbì fi sọ̀rọ̀ ńjọ́ náà ìjẹ́ ṣe tó túmọ̀ sí ni pé ìdájọ́ irun magribi nìkan ló bá lọ tọ́ bá fẹ́ kírun zúrì tó ń jẹ́rẹ́dì má sí wọ́n jẹun irun ní kọ́kọ́ ṣe kínú yìí kọ́kọ́kọ́ kì í gbogbo àwọn àlùfáà wa ní Islam tí wọ́n pọ̀ jàǹtìrẹ wọn ní rárá o gbogbo tí bá ti ń jẹ́ ìrun tó yẹ pé lásìkò oorun ló ń jẹ rẹ wà lọ rí pọ́ọ̀lù sí fàbùdá òwú bí làáṣà kí lọ́kọ̀ọ́kọ́ ṣe fàbùdá òwú bí tàn oúnjẹ ni ọkọ̀ lọ rí jẹ náà oúnjẹ oníkínú lọ́kọ̀ọ́kọ́ lọ rí jẹ ṣùgbọ́n nínú gẹ́gẹ́ bí ibn daqiq al-Eid alayhi rahmatullah nínú àwọn àgbàfà ní islam ni afún ní hadith ni ayé sí ìtumọ̀ kóyàn rẹ̀ kiri náà tọ́rọ bá dọ́rọ̀ fiqh àmúṣiṣẹ́ púpọ̀ nínú hadith ibn daqiq al-Eid alayhi rahmatullah àwọn làwọn wá ẹ̀rí ò sọ̀pọ́ọ̀tì rẹ̀ torí àwọn ọmọ ẹ̀tọ́ ní pé ti rí iná gírígì làdínà lè dárúkọ bẹ́ẹ̀ sì ni òfin ti ń bẹ ńlẹ̀ lọ́dọ̀ gbogbo àwọn àlùfáà táwọn náà ń bẹ nínú àwọn àlùfáà tó òfin nì ike alẹ́ ìbọ̀rọ̀ tó bẹ òmùmí lábùbí láàbì òsì sábà tí ìdájọ́ bá délẹ̀ tá ànábì kan wàá fi kéde kan sọ̀rọ̀ ìdá ànábì ló fi sọ̀rọ̀ ó fi ṣàkàjúwe fún wa ní o kì í ṣe pẹ́ẹ́nu tó dákọ̀ nìkan láwa lò nìkan lónìí ìdájọ́ ìdájọ́ ni ó lọ lórí gbogbo nǹkan pátápátá ni tó bá ti jọ mọ́ nǹkan náà pétọ̀ ìdájọ́ yìí nìsí anábì dákọ magrib magrib kàn jẹ́ intafisakawé ni kìí ṣe pórí magrib nìkan ni ìdájọ́ níwà gbogbo òun tábà ti kí òní tó bá ti forí gbá oúnjẹ oúnjẹ làákọ̀ọ́kọ́ jẹ náà síwájú kí àtòkè rẹ̀ ó yẹ káwá gbé ọ̀rọ̀ kan yẹ̀wò lábẹ́ àdéhùn yìí pé èyí ṣe tó fi rí bẹ́ẹ̀ àkọ́kọ́ tó jó rí bẹ́ẹ̀ ni pé ara táwọn àfa àti gbé sábẹ́ mọ̀kúrú háàtì wípé akórira ẹ̀kọ́ ṣe bẹ́ẹ̀ lórí wọn irun lọ fẹ́ kí irun tó fẹ́ kí wọn ó tóbi wájú ọlọ́run kọjá pé kọ wá lọ́kàn sáré kí ọkọ̀ọ̀kan lọ rè kírun náà àti ń ṣe tóbi wá tóbi

yóò wá ṣe bí tó ń sọ gangan ló bá ìmọ̀ lọ bẹ́ẹ̀ sì ni òun kọ́ ló bá mọ̀ lọ èyí tó bá ìmọ̀ lọ gangan tó bá ìbẹ̀rù ọlọ́run bá lọ gangan tó bá pọ̀ ń gbé ìrun tó bí gangan òun ní kọ́kọ́ fọ́lọ̀ ní jẹun àwọn àti kí nìyí ìdí ni pé ìrun tó ọ̀fẹ́ lọ rèé kí yẹn tó bá kọ́kọ́ lọ rèé kírun ẹ̀mí rẹ̀ ò ní pé sórí ìrun ẹ̀mí rẹ̀ ó pín apá kan nú ẹ̀mí rẹ̀ ó máa bẹ níbi oúnjẹ ẹ̀mí rẹ̀ ẹ̀mí ni ó máa bẹ níbi irun tọ̀ ó wá kú pé bolẹ̀ ẹ̀mí rẹ̀ ó fi sínú méjèèjì ṣẹ́sì mọ̀ pé iṣẹ́ ó dájọ́ bí jẹ́mí rẹ̀ ó fi sí ó ní bó o lè bi tí ń pa ọ́ tó fẹ́ jẹun bó o ní ṣe pa ọ́ tàbí oúnjẹ tó rẹ́dì nìgan bó o níyàwó rẹ̀ náà ṣe pìpíà rẹ̀ tó tójú rẹ̀ ṣe wà mẹ́ẹ̀ kálẹ̀ ní tẹ́sí ti ń padà kóúnjẹ ti wá rẹ́dí ó ti wá rí kóúnjẹ rẹ̀ tó bá lóun lọ rẹ̀ kírun gbogbo òun tí ó kírun tí mọ́mù bá ilé kí á yà sí ti lò jẹ́jú márùn-ún ẹ̀dàkùn ẹ̀ ti jẹ́ kí á kírun ni onídọ́kàn ọlọ́run jẹ́ pẹ́ mú wa lórí dáadáa ní táwọn alfa wa gbóyé bí ọ̀rọ̀ ànábì yìí nù àti ìdá ànábì sọ yìí òun gan ló súnmọ́ bẹ̀rù ọlọ́run kódà ń bi tí ìdájọ́ yìí dé ọtún ti bẹ̀rẹ̀ ẹrú mọ́tò kájú tó ń jẹun nì ìbẹ̀nu Bukhari hadith Abdullahi bin Umar ni ó là nẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam ni idha kana ahadukum ala ta'am o hatta yaqdi hajatahu min má kánjú jẹ́ farabalẹ̀ jóúnjẹ rẹ tó fi satisfy ara rẹ anábì ní bí ọ̀rọ̀ ndé wà íníkù kí mẹ́tì sọ̀lá kódà àwọn àbá àgbé ká mọ̀ dúró jóúnjẹ rẹ dáadáa tẹ̀lé ó tún débi pé mọ́kànjú jẹ́ torí pé tọba tún kánjú jóúnjẹ náà tọba padà dé orí ìrun ẹ̀mí ìrìn ó sì mọ́ mẹ́mẹ́ torí kó lè jẹ́gbà tọba dórí ìrun olóúnjẹ ó sì mọ́ balance ìgbà náà lọ́sẹ̀ mọ́ wá lọ́n gbogbo àsìkò tó yẹ kọ́kàn rí ó fi máa wá bẹ lórí irun adùn oúnjẹ tó ọ sáré jẹun ó ní ó sì máa kù ní ní so islam sì o ó lójú kòkòrò lórí irun tá a fẹ́ kí ni islam lójú kòkòrò lórí ẹ̀ púpọ̀ torí hadith mi náà ń bẹ muhammad sallallahu wa tá a sì fẹ́ sí ó tóbi ó jọ ọlọ́run lójú kọjá kó wá ṣe pé oúnjẹ wọn náà wò oúnjẹ lọ́dún wa kó bára rẹ̀ bóòsì fi lè rí bẹ́ẹ̀ ọ̀nà tí ó fi rí bẹ́ẹ̀ ni pé tọ́ bá lọ tọ́kàn tó ń bẹ ní oúnjẹ déédé ẹnu rẹ bá lórí náà ládátọ̀ gbá

bọ́bá mújọ nìkó bẹ́ ọkàn rẹ̀ ọ lè pa ọkàn pọ̀ sórí kínú ni sórí ọ̀ tó ànábì sọ ní ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ẹlòmíì ń bẹ wọn ó kírun lóòótọ́ àmọ́ gbogbo tí wọ́n gbà ní ládàrún wọn kò ju ọṣùrù hà nǹkan pè ní ọṣùrù ni pé gbogbo òun rẹ̀ ẹ̀dá ìdá mẹ́wàá òní ládá tí ó gbà gbogbo ìdámẹ́sàn tó kù ìdí oúnjẹ ló wá ìmí gbogbo ìdákẹ̀ mẹ́sàn tó kù ìfi ronú pa nǹkan mi tí è ṣe ìrun ni ìdí nìyẹn sábà ti ń bẹ lórí ìrun ọkàn wa gbọdọ̀ mọ́ bẹ́ẹ̀ anábìlẹ̀ lómi ìdá kan nù ìdá mẹ́sàn oníládà àwọn rẹ̀ ẹlòmí ìdá kan nù ìdá mẹ́jọ ẹlòmí ìdá kan nù ìdá méje ẹlòmí ìdá kan nù ìdá mẹ́fà tó bí ọkàn rẹ bá ṣe so mọ́ irun yẹn tó òun ni ó júwe bí ládàtọ̀ ọgbà náà ó ṣe bí ó ṣe pọ̀ tó kọ́lọ́mọ́sá àfẹ́kálukú wa lẹ́sàn lórí o kọ́lọ́mọ́sá àfẹ́kálukú wa náà ní ládàá o kọ́lọ́mọ́sá àjá bá ọlọ́wọ̀n bá wa dáadáa ìdàkùn eléyìí ẹjá dìímú ẹ̀kọ́ ńlá ni o ẹ̀kọ́ ńlá ni o ìrun wa pàtàkì mẹ́sìkì ìrun rẹ̀ ṣeré ṣùgbọ́n jẹ́ bá ti rẹ́dì anábi ní fábúdà úú bèlà àṣà oúnjẹ ni ẹ kọ́kọ́ jẹ pẹ bá wá jẹ oúnjẹ nìkan gbà náà ẹ ṣẹ̀ṣẹ̀ máa wá lọ rìn kírun àwọn àlùfáà wá gbé kinní kan yẹ̀wò lábẹ́ ọ̀rọ̀ yìí pé gbólóhùn tá ànábì sọ yìí ṣé gbólóhùn yìí náà á túlẹ̀ tán yányán ni àbí gbólóhùn yẹn ní pé tí oúnjẹ yẹn bá jẹ́ ń tẹ̀mí wọn mẹ́rin tẹ́wọ́n gbà mí ẹlòmíì kìí ṣe kó ti rẹ́dí àti jẹun ìyàwó kan sì ti dáná tán ni ẹnu bá ti ní kí yóò tètè máa jóúnjẹ ìrọ̀lẹ́ náà ló dà yìí ìyẹn oúnjẹ ìyàwó ti wá dáná tán láti yọ aago mẹ́rin àbọ̀ àbágo márùn àbí ìyàwó ti dáná tán láti yọ aago mẹ́fà ṣẹ̀kún jẹ́ ti rẹ́dí náà nù àtijọ́ ìwúpa fẹ́ jẹun wọ́n ní ìyẹn wá wà nínú ko náà pé àsìkò mọ́gírìbì táwọn sọ nìyàwó dáná tán lóòótọ́ ṣẹ̀kún ọ ti dáná tán oúnjẹ ti rẹ́dì ó wá yẹ pé oúnjẹ nǹkan rẹ́dì ni ìwọ ò rẹ́dì láti jẹ oúnjẹ lọ ìrí pé à ọ gbọ́dọ̀ kírun o àbíkọ́ ṣe kí àbíkọ́ jẹun àwọn arínú àwọn onímọ̀ tí wọ́n ní oúnjẹ rẹ́dì ká jẹun ká tó pé in tí ìdájọ́ yìí sọ fún ọkọ̀ ohun ṣe lápá lójú pé in tí ìdájọ́ yìí bá lọ o ní ìdàkáàna mọ́ṣtáàjàn ìdàkáàna mọ́ṣtáàjàn káléèyàn bá bùkátà tó ń jẹ bóyá ibi ń pa ọ́ ibi ní ti pa ọ́ gan àbí kìí ṣe pé ibi ní pa ọ́ gan náà ẹnu bí ti ń pa ọ́ tó náà ẹ̀mí ti ń wà níbi oúnjẹ wọ́n níbi irú bẹ́ẹ̀ kí yóò lọ lè jẹ́ torí ẹ̀mí rẹ̀ ti ń bẹ́ẹ̀ ike ìdáhùn ni pé wọ́n tí ì bá ṣe pé bẹ́ẹ̀ àkùnlé tó bá wọn kọ́kọ́ lọ lè kírun náà láti rí àwọn jùmúrà alẹ́ẹ̀lì àwọn padà wá mú kankan wá ní ìdájọ́ ìpè káàkiri wá ní ẹ̀kínlẹ̀ kan nílẹ̀ náà èèyàn wá nídìí oúnjẹ náà ǹjẹ́ dandan ni kó kọ́kọ́ jẹun náà àbí tó bá túùsì pé òun kọ́kọ́ bẹ́ lọ rẹ̀ kírun kó wọn tó jẹun àwọn jùmúra alẹ́lẹ́rì wọ́n ní in tó bá súnmọ̀ mójú onídájọ́ yìí kọ́kọ́ lọ jẹun náà ń ló bá súnmọ̀ mójú pé àmá àwọn òrò pé dandan ni kọ́kọ́ jẹun àbọ́tọ̀ bá kọ́ túùsì láti ọlọ́run gbà rẹ̀ o àmọ́ tí ó kàn ṣẹlẹ̀ ní pé ládàá rẹ̀ ní mọ́tò bó ṣe yẹ kí bó ṣe yẹ kó tó a máa rí mọ́ àwọn alfa gẹ́gẹ́ bí ibn hazm al-andalusi alayhi rahmatullah onírọ̀ zọ̀hìrí sí mi inú azmi àwọn tá ń pẹ̀tọ̀ tí bó ṣe wá ní pé fábúdà wú lámúrù àṣẹ ló pa wá pé ìwọ gbó ìwọ tó ń jẹ rẹ bá rẹ́dì tó bá wá kọ́kọ́ lọ kírun náà kọ tó jẹun ọnà irú ẹni bí ò lérun irú ẹni bẹ́ẹ̀ kò ṣe kínú ni kò nírun sheikh islam ibn taymiyata al-harrani alayhi rahmatullah àwọn náà sọ tó jọ báyìí àmọ́ àwọn yẹn ti wọ́n pé idha kana kí ni à ń lọ mo là ń lọ tá à ń bọ̀ ni pé àwọn àsìkò táyé ìrún bá tó tó ń jẹ wá bá ti rẹ́dì kí ni ká lọ rí ṣe ẹjẹ́ àkọ́kọ́ lọ ní jẹun síwájú kó tó di pé eléyìí onírun wá òfin nílá dá tí ó pé torí ọkàn wa á lè pa ọkàn wa pọ̀ sí ojú kan. نحوه وعن ابن عمر نحوه وعن أفاوى صحابي الجليل عبد الله بن عمر ابن الخطاب رضي الله عنه ولو الناس بحديث تجبي وناس بوا لا تقول نبوى محمد صلى الله عليه وسلم so tin ja ke gbogbo ọ̀rọ̀ àwọn onímọ̀ yìí gbogbo ẹ̀ ń ṣe kínú ni ń padà sí ojú kan náà Bukhari ní Sahih Bukhari asahabi jalil abdullahi ibn umar tí wọ́n dákọ̀ yìí inú ṣe tiẹ̀ tí ọmọ ṣéwù rẹ̀ tí wọ́n gbà wá ọmọ ṣéwù nínú wa ṣe fún imam maliki imam maliki náà sì ké fún gbogbo wa ó ní pé ọmọ ṣéwù àwọn ṣe nínú àfẹ́ náà fi ní abdullahi ibn umar ìpè tí ń bá jẹun lọ́wọ́ ó ní al-iqama abdullahi bin umar ó sì máa gbọ́ tó ń ṣe ìkámà báyìí wa huwa yata'asha ó ní ó sì máa jẹ oúnjẹ alẹ́ rẹ̀ tí ń bá ń jẹ fala ya'jal kò ní kánjú pé kò sáré jẹ́ bìrìbìrì ó ní yóò farabalẹ̀ tí yóò fi jẹ oúnjẹ rẹ̀ tó bá yẹ kó jẹ umar ó sì máa jẹ kí nù abdullahi bin umar yóò máa gbọ́ tí wọ́n ṣe tí tí ń já sí pé wọ́n ṣe ìkọ́ wọ́n ti gbẹ́rùn dúró wọ́n ṣe gbogbo ẹ̀ má jẹ́ kí ìmá ní òdì mọ́jọ gbé ọ anábì ti sọ̀rọ̀ kalẹ̀ àwọn sàábẹ́ anábì náà tún wá fún wa ní pírákíkà ayé ẹ̀kọ́ ni kódà wọn láti láì nínú ọmọ ròó bá débi pé yóò máa jẹun lọ́wọ́ wọ́n ṣe ìkọ́ mọ̀ kódà ìmáàmù ó ti máa kéwú lórí irun yóò sì máa gbọ́ yóò farabalẹ̀ jẹ́ torí pé kí láǹfààní oúnjẹ tó kọ́ jẹ àbí tó wá jẹ díẹ̀ tó wá lọ sáré lórí kírù ìkánà wà fáwà Sheikhuna al-Allama Muhammad ibn Salih al-Uthaymin alayhi rahmatullah ìgbà wọn sálàyé Bulughul Maram nínú tíra wọn Fathu Dhil Jalali wal Ikram àwọn kí èèyàn wá jẹ nǹkan jẹ òkèlè méjì àti mẹ́ta náà pé tí bá jẹ òkèlè kíní tí mo jẹ òkèlè kejì tí mo jẹ òkèlè kẹta at least mo ti fi nǹkan rónú nù pé bá ti wá jẹ òkèlè bíi mẹ́ta àbí mo jẹ síbí bí á rẹ̀ sì ní jẹ àbóúnjẹ mi àbí mo jẹ kíní kan mo wá jẹ síbí bíi méjì ṣé mo lè jẹ síbí méjì mẹ́ta bí bá wá jẹ tán kí wá ṣẹ̀ sáré lọ rí jọ́ìn ní irun bàbá wá kírun tán kí ìjẹ̀jẹ̀ wá padà síbi oúnjẹ mi kí wá kọ́ǹpìlìtì rẹ̀ wọ́n nílé inú ìbámu torí wọ́n bá ti jẹ́ sírímẹ́tì tó jẹ́ sírímẹ́ta ẹ̀mí rẹ̀ gó tún wá wà ń bẹ̀ ju bó ti wà ń bẹ̀ ńgbà tó ti jẹun lọ so irú tó wà lórí rẹ̀ ń tó mọ́ sọ lórí ìwòjú pé kí mọ́ mú dá sálámọ̀ wọ́n sálámọ̀ báyìí ìmọ̀ lọ padà sí ìdí oúnjẹ ni ìdí nù láti mọ́ ń bá wọn tí wọ́n gbérù wá kíyà ìlàdí mọ́ ń bá wọn jàǹgbà ní àwọn àdíjì ìlànà òrùn sí àmọ́ kí irun mọ́ gbé lọ níbi tí wọ́n ti ń dáná sí ìṣúrí wọn mẹ́wọ̀ ìgbà náà àsìkò ni wọ́n máa ṣe ìrẹsì ẹ̀ṣẹ́ lómi tí gbogbo yóò máa ta sọ́sẹ́ sáwà níbi dáa tí ń kírun lọ́wọ́ lórí sáà tẹ́gbé ẹ̀mí kálukú máa ń bẹ́ níbi lómi tí ń ta sọ́sẹ́ wà nù lómi ti wà pé gbogbo ọtọ́ ọba ti dáná lásìkò ní ó tó tó oúnjẹ rẹ ọ̀pá náà lè rẹ̀ ní ó sì gbé dènà kó gbogbo ibi tí yóò bá ti wọ̀nù mọ́ṣáláṣí wa ìdílé oníkálukú wa náà ká gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ Ọlọ́run láti باب yọrọ ànábùwà Muhammad sallallahu الله wa وسلم والمسلم عن عائشة رضي الله عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا صلاة بحضرة الطعام ولا وهو يدافعه الأخبثان لا صلاة بحضرة الطعام ولا وهو يدافعه الأخبثان àdíṣe lẹ́yìn bẹnu muslim ìyàlàwà aisha ló pẹ́gbà wá rẹ̀ aláwọn gbọ́ ìyàwó aisha náà gbọ́ tá àdé sọ̀rọ̀ àṣọlá ń sọ pé láàṣọ láàṣà bí hàtàrà ti tàn án pé kò sí irun kò sí kíni irun bí hàtàrà ti tàn án tó ń jẹ bá ti délẹ̀ báyìí kò sí irun nígbà tí kíni nígbà wà húwà yúdá fi ọ̀hùn akpata anábì ni kò sì tún sírù bákanáà wà húwà yúdá fi ọ̀hùn akpata ní àkókò gbà sí ìtọ̀ àbí ìgbẹ́ tí bá ń gbọ́n ẹni lọ́wọ́ so àkókò tí ìtọ̀ bá ń gbọ́n yẹn lọ́wọ́ tí gbẹ̀ ń gbọ́n yẹn lọ́wọ́ anábì ni kò sírù àdínkì tẹ̀gbẹ́ yìí yóò dàbí ìgbà tá àmì fún wa ní advice ni ìdákọ́ sílẹ̀ kan amẹ́lẹ̀ ti fún ní advice eléyìí ti ní náhàyù nínú anábì ní láàsọ̀lá kò sírù kò sírù yìí ṣé ẹni yìí nírun irun náà ní àlàáfíà ní wí ni àbí irun ni ò pé tó ní ládàá ibi táwọn àfáà ti wá yapa inú àwọn kan ní àbí ìsìn yìí ni pé irun yìí ní ládàá irun yóò lálàáfíà nínú fi yóò sẹ́ṣà ni èyí ò lálé inú hajjúlá dáàbìsì ààrẹ rahmatulá olàmọ́wí èso ẹni ni ò nírun a máa wà nípa àtọ́pọ̀ tó kú wọn ni a ah, kìí ṣe pé kò nírun pé lásọ̀ látàtà nínú wí yìí ìtumọ̀ rẹ̀ ni pé ẹni yìí kò ní gba ládàrún rẹ̀ kó pé pérépéré bí hádùrọ̀ ti àtọ̀hàn kò ní rí ládàánú rẹ̀ gbà kó pé péré péré lásìkò ìgbà tí ó ń jẹ́ ti kínú ni tó ń jẹ́ ti dé tó ń jẹ́ ti wà abẹ́lẹ́wù tó ń jẹ́ ti rẹ́lù a ní bẹ́ẹ̀ ni ẹ bá lọ rí wà nábì máa sọ gbóló yìí tó pọ̀ náà pẹ́ni tí ò bá ti ní àmáàna kò ní ìmáni tẹ́ni tí máa ń jà bá àmáàna táàlù òfin kèfèrí wọ́n ní kò sí ìgbàgbọ́ fẹ́ni tí ń jàǹbá àmánà tá ànábì wí ni pé ìgbàgbọ́ tó pé ò sí fẹ́ni tí ń bá ń jàǹbá àmánà ìgbàgbọ́ tó pé kò sí fẹ́ni tí ń bá ń jàǹbá àmánà àmọ́ kìí ṣe pé kò nígbàgbọ́ rárá so pé bẹ́ẹ̀ lélẹ́yìn náà lásọ̀lá àtà ìrun tó pé ò sí ìrun tí ládàá rẹ̀ ó pọn kẹ́kẹ́ kò sí lè ṣàdúrọ́ ti tàn án nígbà tí kí ni tó ń jẹ tẹ̀lé so kọ́kọ́ jẹun náà nígbà ọba wa jẹun tán kọ́ ṣẹ̀ṣẹ̀ wá padà sí orí ìrun ó ní bákan náà wàlá kò tún wá sí bákan náà kò tún sí ìrun tó pé léláadá wa huwa yudafi'uhu al-akhbathan lákòókò tí ìgbẹ́ gbẹ̀yàn lọ́wọ́ àbítọ̀ bá gbẹ̀yàn ẹgbẹ́gbẹ́lẹ́ ìlà ìmọ̀ kíyèsí ẹlòmí ìtọ́ mọ̀ gbọ́n ìgbẹ́ ò máa gbọ́n yóò wá torí pé wọ́n ti ṣe ìkọ́mà yóò wá kọ́kọ́ mọ́ sádìbọ̀ wá sí mọ́ṣáláṣí tó bá ti kíjàn máa tán òun wá padà sí tọ́ìlẹ̀tì tó yẹ̀rọ bí tọ́ìlẹ̀tì bẹ mọ́ṣáláṣí nígbò bá rí wọ́n ti kọ́mà báyìí bóyá bí títí retí kẹ́nì kan lu tọ́ìlẹ̀tì tán kó ń wọlé ẹni ni wá tètè ló tán tó kọ́ pé wọ́n ti lè ṣe bájọ̀ máa jáde yóò kàn sáré ṣe àlùàlá tá àlùàlá tán yóò kó máa jọ ẹni jọmọ́ nígbà bá salamu ẹ̀rí pé asalamu alaikum wa rahmatullah asalamu alaikum wa rahmatullah lẹ́ẹ̀kan náà kí ni yóò ṣe yóò délẹ̀ ìlọ tọ́ilẹ̀tì nù ń já sí pé irun rẹ tọ́ kí ẹ̀mí ìrìn sílẹ̀ níbi tẹ́mi rẹ wà oníbó oníbi ìgbẹ́tọ̀lọ́ ilé àtẹ̀tọ̀lọ́ ìtọ̀ ìsìláàmù irú tá wá àlàyé tá a ń pa àrùn lẹ́ẹ̀kan nípa tó ń jẹ bá rẹ́dì tá sì fẹ́ kírun àlàyé òun náà làwọn àbá ẹ̀mí rẹ ò ní sí ń bí irun títọ̀ bá ń gbọ̀n ìnira lọ́ọ̀fì kí ẹ̀mí rẹ ò sì ní sí ń bí irun tí ìgbẹ́ bá ń gbọ̀n ìnira kí o gbìyànjú àti jẹ́ kí ẹ̀mí ó fírí ibi lọ́nu ẹ̀mí rẹ jẹ́ ṣe pé jí ó fírí tẹ́mí bá wá fírí tí kò sí pé kò sí pé gbẹ̀ndọ̀ ọláàmú kò sí pé mo fẹ́ jẹun ń kó ìdàmúdàmú bẹ́ẹ̀ni rẹ tọ̀ ọya padà lọ́rí kọ́kọ́ pákìrù àmọ́ tí àwọn ẹgbẹ́ ìjọkẹ́ ti bẹ̀ tí dìstọ́bù ẹ̀mí rẹ kò tí irun ò tí ìtọ́ fún gbà náà bọ́ bá sí ládàá rẹ tọ́ kò ní tó yẹ kó tó ládàá rẹ tọ́ yóò padà ní òǹdíwọ̀n tí ó sì yẹ kó ní òmò tó jù bẹ́ẹ̀ lọ so ìdí rèé gbogbo àwa tí a bá ń jẹ́ mùsùlùmí òdodo ìmọ̀ ló làdí ní o kìí sọ pọlọ láàbí wọ́n ṣe islam islam wa yìí kìí tẹ̀sìn làákàyè kìí tẹ̀sìn à ń fọpọlọ sí ẹ̀sìn kí lọ́lọ́run wí kí làdẹ́bí wí ni ntí làákàyè kan máa ń jẹ́ ní òdu pé làákàyè làákàn fi máa ń gbàgbọ́ yé kí lọ ọlọ́run wí kí sì ní kí ni kí làdánù wí làákàyè làáfi ń gbọ́ yé ni so ọ́ máa ń fi làákàyè gbẹ́sìn yé kì í ṣe pé a máa ń fi làákàyè establish ẹsẹ̀ ṣé làákàyè tí ò jọra wọn làákàyè tí ẹ lè gbé nǹkan wá fún wọn kó ní kábi tẹ̀sán làákàyè dànù bí ó sì ní kí wọ́n gbé wá òun takò é kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ so ewo fa aqlu man nurajjih tọ́ndọ̀ yìí méjèèjì làákà na aka gbà làákà ìtìta ní àdánù so da yẹ aka dá làákà ka kankan lómọ yìí méjèèjì so ìdí nìyẹn Islam qala Allah qala Rasulu ọlọ́run wí báyìí anábì Islam ni ọlọ́run ni a ṣe báyìí anábì ni a Islam ni tọ́ ìdọ́lọ́run bóò láti fẹ́ understand ẹ̀ ní ìlàkà ètò ti tẹ́lù ìdá mẹ́bí wí báwo láti fẹ́ understand ẹ̀ níbi tí ìlàkà ètò mọ́ ti tẹ́lù Al-Allama Ibn Qayyim al-Jawziyya alayhi rahmatullah wọ́n tún wá mú àǹfààní ńláńlá kan wọ́n tún wá mú wá pé bá a bá fẹ́ kírun káwọn à ń ṣètọ̀ mọ́ra à ń dátọ̀ mọ́dí à ń dágbẹ́ yìí àbá ń pàgbẹ́ mọ́ra à ń pàtọ̀ mọ́ra yìí pé èébí dáadáa fún èèyàn lónìí mọ̀ nípa tọ̀rọ̀ ẹ̀yàn pé nípa tó ní ládájé nìsín àti ìyànjú ẹ̀wà náà ti gbọ́yé dáadáa tí ò ní bíbi ti ládá pé pé irú rẹ tó yẹ kí ládá rẹ kó ga sókè báyìí ìtọ̀ tí ń gbọ́ ọ̀tọ̀ ọ̀lọ́tọ̀ ìgbẹ́ tí ń gbọ́ ọ̀tọ̀ ọ̀lọ́

Eh, gbogbo aná láti ní kan lọ́wọ́ bá àtàlẹ́dáàlù ní àlè kìtà àtẹ́bù nàbàwí àtẹ́bù ànàbàwí nínú àtẹ́bù nàbàwí náà ti wá mú ọ̀rọ̀ kan wá wọ́n ní kọ́ bá nábì ádámà náà ní fúra o àwọn nǹkan mẹ́wàá kan bẹ nǹkan mélòó la péjọ nǹkan mẹ́wàá kan bẹ pé àìmọ́ pa mọ́ra àìsí mọ́ bí tó bá fẹ́ wáyé agbọ́dọ̀ ni ó wáyé pé àwọn nǹkan mẹ́wẹ̀ wá ní wọn ìgbà tí wọ́n mọ̀ ká wọn alákọ̀ọ́kọ́ níjọ́ tí èèyàn bá ṣèṣe pé a nǹkan gún lọ́wọ́ báyìí àbí nǹkan wọ́n ṣá ní nǹkan ní ẹ̀jẹ̀ wá sáré rú ó wá fẹ́ jàjálẹ̀ wọ́n ní irú àkókò yìí ẹ̀jẹ̀ tó kọ́kọ́ bẹ́ jáde ẹ̀jẹ̀ ó jáde náà èyí wọn kò bá àlàáfíà mú mọ́ ẹ̀sánídà ìgbà tó bá tó di pó pọ̀ ó ní kíni ó làá tó máa ń da yíò jẹ́ mélòó alákọ̀ọ́kọ́ inú kan mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì ẹni tí ń báyàwó lòpọ̀ tí àtọ̀ tí máa ń dọmọ́ ti wá sarajọ́ ó wá ti pupa tọ̀ ń bọ̀ kólúwa rẹ̀ wá mọ̀ọ́mọ̀ wá sí àtọ̀ lè mara àwọn èèyàn mọ́ sí o àwọn èèyàn mọ́ sí kíni wọ́n mọ́ sí tàbí kí ó àsìkò yẹn sátọ̀ ń bọ̀ yìí kóbìnrin ó wá ti ní dànù yóò di pí ìnira atọ́ ni ó padà wá ń gbà míì yóò padà jáde pẹ̀lú ìjáde rẹ̀ àmọ́ jíjáde òun wá ní wà ẹ́rùjì mọ́ yóò tún wá sàkóbá fún àgọ́ ara ẹni nì tí ò bá sọ́ra rẹ̀ òun náà ní bẹ̀rẹ̀ sí ní low spam count láti rẹ̀ tí ó máa di pé àtọ̀ rẹ̀ ò ní tó òǹkà tó yẹ kí n tí máa ń dọmọ lára àtọ̀ tó yẹ kó tó mọ́ torí pé tí èèyàn bá dá àtọ̀ èyí tí máa ń dọmọ kòkòrò tí máa ń dọmọ tí ma ń jáde nínú ẹ̀ kìí sọ̀rọ̀ 10 million bá àwọn létò lérí àwọn kan níbi 16 million ló gbọ́dọ̀ jáde ló gbọ́dọ̀ bá àtọ̀ jáde tọ̀ tó bá ti wá di kó já wálẹ̀ tó bá ti ń já sí pé kò wá ju 12 million lọ wọ́n lẹ́ni lèti ní low spam count lára tí wá máa ń bí onírúntawí nígbà mo rí o tàràwọ̀ àwọn òmọ́ pa síbú àmáwọn àlùfáà wa àlàámá Ibn Qayyim al-Jawziyya alayhi rahmatullah ìgbẹ́nu àfíkù nàbàbí àríwá bá máa àdìrá àwọn tó jẹ́ àwọn tó bá bẹ ní medical line àwọn náà wà kọ̀nfàmù dàwí fún wa àsìkò tí àtọ̀ ń bọ̀ lọ́wọ́ tẹ́ bá ilé ṣe mára ní gbogbo ọ̀nà bóyá ọ̀lọ́ bí àwọn ni ìyàwó rẹ̀ sọ kíníkan lọ́wọ́ gbà náà tí kìíní bá pọ̀ bẹ́ẹ̀ ó lè ṣe àkóbá fún ìdílé ìbímọ ọkùnrin bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ wá nígbà tó ti máa ṣètọ́jú rẹ̀ nìyẹn ti máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nìyẹn ti ṣe máa farabalẹ̀ ó di ìgbẹ́ mélòó máa jẹ mọ́ méjì ìkẹlẹ̀ ẹ̀kẹta tí àyè máa pa mọ́ra oní àdúgbò ìtọ̀ ìmọ̀ ń kó àláfíà ara rẹ̀ máa pa mọ́ra ó ní àsìkò méjì wà lélẹ́yìn bí ètò bá ń gbẹ́yàn mọ́pa mọ́ra létọ́ o wọ́n pè kí nìkan ní bládà nírú tí ìtọ̀ mọ́ ń tètè kó bá níbi kí tó mọ́ gbẹ̀yàn kí yíò mọ́ tètè lọ́tọ̀ yóò kó bá bládà rẹ̀ àwọn ẹlòmíì lẹ́jẹ̀ ní pé ń bà táwọn ẹlòmíì bá máa fi di pé àgbà báyìí gbogbo ìtọ̀ ti mọ́ pamọ́ra tọ́ tètè lọ́tọ̀ ìgbẹ́tọ̀ ti mọ́ ń gbígbọ́n ara tó tètè lọ yáhùn yóò ti wá affect bladder rẹ̀ tó dípọ́ tí tí lójoojúmọ́ bladder yẹn ń wíkì ni in wíkì ni in wíkì tọ́lọ̀ bá ẹlẹ́mí rẹ̀ gùn ìgbà tó wà ìmọ̀ dípọ̀ ń lé lọ́mọ ogójì ọdún àbọ̀ ọmọ 50 years mọ́ 60 70 yóò wà mú di pé ó ní kìíní problem ó ní kidney problem ó ní bladder problem níjẹ̀ mọ́ di wọ́n mọ́ owó káàkiri rán ti tọ́jú rẹ̀ ìsìláàmù ah, ẹ̀sìn ńlá ní ìsìláàmù ha ọlọ́mọdúgbẹ́ fún oúnjẹ gbogbo orú àwọn ẹ̀kọ́ yìí ṣe yẹ́wò ìsìláàmù náà wà wò pé ọlẹ́fẹ́ máa torí bọ́ bẹ́ kírun kọ máa lọ ń pa ìtọ̀mọ́ra mọ́ kó bá láàáfíà ara rẹ̀ torí bọ́ bẹ́ kírun kírun náà kọ́ tó padà mọ́ wá sí kínú àmì tọ̀nà ìyàgbẹ́ náà kọ́ tó máa padà mọ́ wá tó pọ́nbọ̀ wá kírun ó ní nǹkan mélòó tàrí kàrá ì méjìlá la fẹ́ sọ nípa ìtọ̀ bóyá ìtọ̀ ń gbẹ̀yìn à ń pa mára alákọ̀ọ́kọ́ ní ó lè kó bá làbí ara ẹlẹ́ẹ̀kejì ó ní pé kíyàn mọ́ wá tọ̀ lọ́wọ́ kẹwàá mọ́ dátọ̀ mọ́ nì à nǹkan burúkú ni ẹlòmíì torí pé ń kánjú bóyá kí nìyẹn nìkan yóò kàn sáà délé tọ̀ yóò kàn sáà tọ̀ díẹ̀ gbirigbirigbiri kò wá ní ìtọ́tọ́ tí òbítálé tí òbítálé bẹ́ bọ́ta ìtọ̀ wá ní dá rẹ̀ a ń ṣe àkóbá fún àlàáfíà ara wa ní èyí ló fà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam tó wọ mọ́sálásí wa ló ń bá bọ́ sí ẹ̀gbẹ́ kan tiẹ̀ ó yá Abdullahi ó yá ìpínlẹ̀ wọ́n bá lù ẹ̀dùn bẹ̀ òun wọ mọ́sálásí ló bá bọ́ sí ẹ̀gbẹ́ kan bẹ̀ ìgbó bọ́ bẹ́ẹ̀ ní bá ń tàn tiẹ̀ bó ti ń tọ̀ báyìí àwọn sàbí àjẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam pẹ̀tù dìde kan pa fún wọn inú gbóòlò táà náàbí wá ní ìjọ náà ní ẹfílẹ̀ ohun látẹ̀bẹ̀rẹ̀ wúwù ìtọ́ rẹ̀ tí ń tọ́ ẹmọ́ dá máa ń di ohun ẹgbóòlò yìí ẹmọ́ ti gẹ́ni ẹmọ́ dátọ̀ lè máa ń di ní tọ̀ inú mọ́ṣálásí ẹ̀ríkẹ́ ìdáwà kàmọ́ lọ mú bí àdíìsì yẹn nìkan òjùgbé ah, ànábì níwà ànábì bẹ́ẹ̀ ni ànábì níwà nínú tákùwá mú ni pé ànábì tún mọ́ ń sojú kòkòrò lórí àlàáfíà ara wa èkíní yóò kó bá làáfíà rẹ̀ jẹ́ bó ti ṣe ló ti ṣe ti tẹ́kọ̀ ṣiṣẹ́ náà ẹjẹ́ ó ṣe tí ó ṣe àtùwàrà kọ ní ẹ̀kọ́ pa rẹ̀ ẹ mọ́ dátọ̀ mọ́ ń dì ẹ mọ́ ẹlòmí náà bí ọmọ ń tọ̀ lọ́wọ́ ọmọ ń tọ̀ lé lóhun ayé ẹ̀kọ́ ni ọmọ ń tọ̀ wá dòrú ń tọ̀ lé níbi tó ọmọ ti ń tọ̀ lọ́wọ́ náà yóò tún fún ládùn bẹ́ẹ̀ ẹ pàdà rí pé ìtọ̀ yẹn ò wá ní flow bó ti yẹ kó ṣe kí ni bó ti yẹ kó flow mọ́ àlàáfíà ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ kó bá wọn ṣé ti ń tọ̀lé ránjú tọ̀lé ìrọmọ ànábì adámọ̀ náà ní mo ń tọ̀lé gẹ́gẹ́rẹ́ ìwọ ọlọ́kọ̀ ló mọ iye ọdún tọ́bi tọ́lé lọ́la mọ́ ń gbọ́ ní òyìnbó ọ̀rọ̀ àwọn èèyàn oríṣiríṣi ẹlòmíì ló fi dọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ìṣì ń tọ̀lé náà ni bàbá kan yà yìí kan ló wáyà yìí òkè wá wá padà wọ́n yìí ọmọ bí ibi fi yẹ̀ fún ìmọ̀ tọ́lé ọ̀nà àṣáàdẹ̀ ah, mọ́ wọ̀n yóò ti yé mi àóyẹ ah, ibò ah, èmi gan rí tó fi tọ́lé ẹ̀mú pé ìfẹ́ yẹ̀ ọlọ́gbọ́n àdánú yóò ẹjí bàlágà rẹ̀ sọ pàdáwọn tó rí fílẹ̀ tẹlumí ìmọ̀ rí báwọn amófẹ́ wá rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ nínú ìlànà táà fi mọ́ gba ìtọ̀tọ́ mọ́ bá ń tọ̀ lé kìí ṣe kọ́ mọ́ fún ládìgbà tó fi lọ́wọ́ àlàáfíà rẹ̀ lọ́kùnrin ilé ni àti ìsáwọn àgbà ń pè wá ló yẹ sí ìgbé yàtọ̀ sí ìsìláàmù ní yóò kó bá ládàá àrùn rẹ àlàáfíà rẹ gan yóò tún ṣe kí ni yóò kó bá ó di mélòó tá yìí ìkarùn ààrẹ ìṣó ìṣó tí ń bá ń bọ̀ jí ó wá ìṣó tí ń bá ń bọ̀ jí ó ṣe kí ni jí ó wá ìyàsó tọ́bá yìí ti yá lọ rí àlùwàlá ọba ìjẹ́ pé gbogbo ọgbà lọ́mọ ń súnbà àákàbí èdè dá ọmọ ní pé ìwọ̀ ìpẹ́ sójú ẹ̀ ẹ̀dọ́lákà náà lẹ́nìkan ló jẹmọ́ wáyà yíwá wọn bá ti ṣe káàmù àwọn àlùalẹ́ yọ kan kò tó bàbá alágbájá sí ìrùn kan yọ́nfẹ́ sára látẹ̀ẹ̀mẹ́ sá ó ti di parí ìrùn ìṣáì ní máa rí bẹ́ẹ̀ àmọ́ ẹlòmíì jí máa ń rò ojú pé ah, kò fẹ́ kú lórí irun kó ẹlòmíì òròjú ní ṣe

pẹ̀lúkọ́ì èébì tí èébì bá ń bọ̀ mọ́ dà bí tó bá tó ń pọ̀ jù oníkínú ni olójẹ́lá búrú èébì tó bá tó pọ̀ jù oníkíní onílábúrú tírígbéǹgbà ní èébì tá ń bí yẹn ìdọ̀tí tó lè kó bá àgọ́ ara wa ó láti kíní ó là ọlọ́mọsá fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ wà lùtọ́ àlùtọ́ sì ní kíyàn sí tí ìsìn máa ń bọ̀ ọ̀rọ̀ sí níwọ̀n kan fi nǹkan bú ẹnu rẹ̀ kọ́ lè mọ́ fún ọtọ́ sí gbogbo ara wọn àlàáfíà ni àpẹẹrẹ àlàáfíà ni sí ó bá jẹ́ ọkọ̀ kínú ni ó jẹ́ ọkọ̀ sí èyí tá ànábì ni a máa wá dá padà tá ànábì rẹ̀ kọ́mẹ́ndì fún wa ó yí wá dá padà ó ní tó bá fẹ́ yẹ́wò tọ́wá bẹ́ yẹn wò yẹn tọ́ bá lè rí já padà kọ mọ́yàn olúdà ọ̀rẹ́ yẹn báyìí wá ẹ̀wọ̀n pé èèyàn já padà nù tọ́ ọ̀jẹ́ wá tí ọwá bẹ́ yẹn tọ́ ọ̀wá wá rí já padà ọgbọ́dọ̀ fọwọ́ bo ẹnu rẹ̀ àmẹ́lòmí tí ó bá yẹ báyìí yóò wà lá gbogbo ẹnu rẹ̀ rà ọ́ kó náà bí ìwáyà kan alábí ní wọ́n bá lálò rẹ̀ jù àlùjẹ́nu yóò gbà bẹ̀ wọlé jọ lára ọlọ́run dá kọjá sànù wa táàrin bá wà àwọn tọmọ ń yẹ́wò tọmọ ńlá ní yàrá yìí ẹ̀rí pé wọ́n ya fọ́tò wọn báyìí wáyà wọn náà wọ́n kiri sọrí pé ọ̀dà òun ló lè mọ̀ pé àwọn onímọ̀ ya ogun ẹnu àmọ́mọ̀ ya ogun ẹnu wọn kò bẹ́kọ̀ súnà òfẹ́ ó takò súnà tàbí Muhammad sallallahu alaihi ìkìlẹ̀ ọjọ́ ni pé tọba bẹ yẹn kọ́kọ́ wo pé tọ́ lè rí dá padà kọmọ́ kọmọ́ kò tí ó lè rí jẹ́ tiẹ̀ kó mọ̀ wá tó bá di pé ò rí dá padà pé kó mọ̀ wá tó wá bẹ́ wá tún wo bí ó lè rọra fẹnu dá padà bú tọba tún ní pé ọ̀tún rí yìí ṣe fọwọ́ bo ẹnu rẹ̀ àmọ́ kọ́ wá la gbogbo ẹ̀ kọ́ la gbogbo kọ́mpínì rẹ̀ kalẹ̀ áá èdè tí ó wọ bẹ̀ ẹ̀fọ́ wọ bẹ̀ ayé ó wọ bẹ̀ wọ́n máa bá ìdí pé àwọn atọ́ tún wá yanu sínú ẹ̀mú ń bà wá náà pé èyí tí ọbẹ̀ gbé mímí ní ọlọ́mọ́sà fún alágbọ̀nyọ́ rẹ̀ alákùnlẹ̀ ha sínsín tó bá fẹ́ wá ọ̀nìkà sí tàbá tí wò pa akẹ́ dìímọ̀ àfẹ́jẹ́ kó wá rárá sani bí ìgbà tí lọ́sùn

wọ́n dára rẹ̀ láàmú àdámọ́ni oorun rẹ̀ àlàáfíà ní ma ń bí sí yàn lára èyí tí Islam ò fẹ́ ni àpọ̀jú oorun kí lápẹ́jọ mọ́ àpọ̀jú oorun amọ́pọ̀mọ́ lògbé tí ayé mọ́ ya oorun jẹ́ra rẹ̀ mọ́ fi ya oorun jẹ́ra rẹ̀ àbítọ́lọ̀ bá dá ẹlẹ́ dàbí ìjẹ́lu sùn jù ọlọ́run ìsànú ẹlòmíì ó lè rí wákàtí mẹ́jọ fi sùn àwọn elétò lè láti ní àtìlí ìsọmọ ànábì adámọ̀ fi bí wákàtí mẹ́jọ bá ń sùn lójúmọ́ ó kékeré jù àmọ́ lè ní ẹ̀ríkọ́ ọgọ̀rọ̀ wa àìmọ́ rí wákàtí bá ń lò ẹlòmíì gan àbá ago méjìlá òun ni ó tó dé ago mẹ́rin àbọ̀ ó jáde òṣèlá yìí sùn lọ́sàn-án so bákan náà wọ́n ní wàlùjọ́ ibi tí bá ń pààyàn tètè wá bọ́ ti jẹun wọ́n látọ̀ gbogbo bá gbé ọ́ tètè wá bí ọ́ ti ṣe mú mi ayé máa ní ibi tí mímọ́ panú ọ̀sìn ní tọ́ lè jẹ ẹni tí ò bá ní tí ó jẹ ni kó ní faradà ṣùgbọ́n tó bá ní tọ́ jẹ tí bí ṣe ń pa ètè jẹun torí oúnjẹ máa ń bí àlàáfíà fún ara rẹ̀ àìmọ́ mọ̀ jẹun kọ́ wá mọ́ pa ebi mọ́ra kọ́ mọ́ febi panú kìí ṣe nǹkan tó dáa kìí ṣe mọ̀nà líle nínú Islam ẹni tá a máa ń ṣe wá àti fara dẹ ibi fún ni pé kò ní tí ó jẹ ẹ̀hán mọ́ wá tó sórí wọ́ ní tó jẹ kọ̀tún wa dùn bára láti mọ́ ra kọ́lẹ̀ ibi ọjọ́ mẹ́ta ń pàbú rírọ́ ibi ọjọ́ méjì ń pàbú rírọ́ nígbà tí ò ní kò sì fẹ́ dùn bára kọ́lọ̀ fún wa ní àgbọ̀ الإمام ابن القيم الجوزي عليه رحمة الله أني وكل واحد من هذه العشرة أني جاري كو كان بو كما وي واتا وداكوي يوجب حبسه داء من الأدواء واني ما قنسيب ما ما قامرا إما قد ليبي سايساني ìwà ìsàn ó ní wà lìdì tí ẹni àìsàn ló lè jẹ́ ọlọ́dákùn má fi àìsàn ṣe wá o má jẹ́ afá ìsàn ló gbà ṣó ń bó láti lọ tá a fi mọ̀ ní pé لا صلاة بحضرة الطعام ولا وهو يدافعه الأخبثان تنجبات رجي ìmútọ́ọ̀bá tí ń gbà náà lè pé ní ládáwò tí ìtọ́bá ń gbọ́ àdígbẹ́ ń gbọ́ ìmútọ́ọ̀bá tí ń gbà náà lè pé ládá láwọn àbá fi ní wíwá mọ́ kírun pẹ̀lú pétọ̀ ń gbáyàn ìmọ̀ kírun pẹ̀lú gbẹ́gbẹ̀ ń yóò fà pé èèyàn ò ní ní ládàrún rárá ni àbí ìròyìn ò nírun rẹ̀ yóò tún kí wọ́n ní rárá ọ́ nírun àmọ́ ládàárùn rẹ̀ yóò ṣe kí yóò ti fẹ́ yóò tán tó abẹ́lọ́wọ́ bá rí mẹ́rin yìí wà kọ́rọ̀ ní ìwà ìṣe ìwà fọ́lẹ̀ ọlọ́run mọ́ṣá ṣe àlékún àgbọ́yé ní àgbọ́yé ọlọ́run kásù lọ́ọ̀rì lékún ní ìmọ̀ akẹ́kọ̀ọ́ nípa ìsìn nígbà míì bí yẹn bá kàn lọ ń fọpọlọ wo nǹkan lásán ọpọlọ ó mọ̀ ń gbé nǹkan míì wá fún yẹn ẹ gbogbo sáńkà látàárọ̀ bí yẹn bá kàn fọpọlọ lásán wò ó ọpọlọ lásán lè mọ̀ sọ fún ọ pé kò sí problem kí wá ní yóò ṣe àti ní tó bá àmọ́ dára rẹ láàmú ìyẹn ń fọpọlọ lásán ìyẹn fi ṣe kí nù ìyẹn fi ń wò nù ìyàwó jẹ ti ó dẹ̀ yọ ẹlòmíì kọ́lá yóò tún máa bá wí tí wọ́n ti ń jẹun nígbà tí wọ́n ń kírun ní ìwà ẹni tí ń jẹun nígbà tó ń kírun gan-an òun ló bá kíni lọ ló bá súnà lọ òun ló sì bá ìmọ̀ lọ tọ̀ abẹ́lá ń kọ́lá mọ́ṣáà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ fi ọ̀rọ̀ ọlọ́run bá kó fi yé wa kó fi àgbọ́yé súnà ah, allahumma sallim anta astaghfiruka عن السؤال جاري kò sí ìbéèrè ọ̀gá yàrá si tí ó bá sí ìbéèrè àdùn àwọn oníyàn láì ń kọ́ ok ọlọ́mọdé àfọwà ní àgbọ̀ ọ̀rọ̀ rẹ̀ so tí ìbéèrè bá wá nítòkó tàbí táwọn yóò ló bá wá níbi èrè bí a ká fi gbogbo ẹ̀sìn báyìí tó bá di ní ọ̀sẹ̀ tí ń bọ̀ insha Allah ta'ala a pàdé ní halqa tafsir ní ọjọ́ sátọ̀dẹ̀ tó bá ti di jọ sunday a pàdé ní ibi àlàyé tíra Umdatul Ahkam àwọn ọ̀rọ̀ kan tá a sọ ń gbà kan nípa àwọn àlàyé ọ̀rọ̀ òní nípa dìbà án àni sàhábàtì àtọ̀hár wal àìmàtì àkíyà àwọn èèyàn pè náà ti yíò fọkàn sí pé àti láàbẹ̀rẹ̀ níjọ tọ́ọ̀sì tọ́ọ̀sì kú tí kálukú má ti bínú ọ̀nà pọ̀ ní wọn lómi pọ̀ ju omi pọ̀ jọ kalọ́ so àmọ́tọ́lọ́ bá ti ń wa ní àǹfààní tó sì ń wa láàyè bí kí lè láì tààlà a máa ṣiṣẹ́ lórí ẹ̀ kọ́lọ́ bá sá fún wa ní àbáyé ọ̀rọ̀ lánàá ok. wọ́n ní pé àwọn ọmọ náà sọ pé súnmọ́ pé téèyàn bá fẹ́ téèyàn ṣe téèyàn bá fẹ́ téèyàn máa gbà lọ́dà téèyàn bá dẹ̀ ṣe ìfẹ́sẹ̀ kọ̀ọ̀kan ó oh. ah, wọn láwọn gbọ́ wọn lẹ́nu kan béèrè ìbéèrè kan lánàá pé àti dáhùn rẹ̀ ìgbọ́ láwọn gbọ́ pé súnà nípa àwọn gbọ́ bẹ́ẹ̀ pé wọ́n ní bí èèyàn bá fẹ́ ni bí èèyàn bá bó bá fẹ́ pé tí yóò bá sì ti ṣe òsíkíní òsì nǹkan kan bẹ̀ ọlọ́mọṣà fún alágbọ̀nyọ́ ọ̀rọ̀ rẹ̀ àsúnà à ń pè kíní kan ní terminology ìyẹn ní ìṣẹ̀lá tí àwọn àlùfáà ní fíìdì kọ̀ọ̀kan tí wọ́n mọ̀ sọ̀rọ̀ ní fíìdì wọn tẹ́lí gbólóhùn súnà tàbí gbólóhùn ní pọ̀tù gbólóhùn yìí tẹ́ bá dé ọ̀dọ̀ àwọn àfá onífẹ́k ó ní ìtumọ̀ lọ́dọ̀ tí wọn tẹ bá dé ọ̀dọ̀ àwọn àfó oní àkídà ó ní ìtumọ̀ lọ́dọ̀ wọn tẹ bá dé ọ̀dọ̀ àwọn àfó oní usulul-fiqh ó lọ́dọ̀ wọn ìtumọ̀ tí kálukú wá fún ọ̀tọ̀ọ̀tọ̀ ni níta àwọn onífẹ́k tí wọ́n máa ń kọ́ wa nípa ìdájọ́ báwo la ti ń kírun báwo la ti ń gbáwẹ̀ báwo la ti ń ṣàlùwàlá irú àwọn àlàyé tàǹsí látàárọ̀ lọ́dọ̀ wọn táwọn bá ilé ti ní súnà ìtumọ̀ rẹ̀ ní pé in tí kìí ṣe ọ̀ranyàn in tí kìí ṣe kí ni ọ̀ranyàn tẹbá dí mọ́sáàbù mi ẹmọ̀gbọ́ tí wọ́n mọ̀ ní súnàtù muakkada àti ìyẹn ni pé súnà ta kànpá ìtumọ̀ kànpá ò ní pé ìjẹ́ súnà tún lágbára àwọn olá ní mọ́ sọ yìí àwọn onífíkì tàbá débi ìdájọ́ ọ̀hún adébi ìdájọ́ àwẹ̀ ní ti wọ́n ni kákáwọ́ sáyà báyìí lórí irun kí ni o súnà ìyẹn pé súnà tán pé súnà pé kìí ṣe dandan àmọ́ tó bá ilé ṣe ọgbà láàdá tó bá ti ti ṣe láàdá torí eré táwọn ẹni tó ṣe bá gbà ìwọ ò ní bá ní ìpínú ẹ̀ ìtumọ̀ rẹ̀ ní o mọ̀rùkọ́rọ̀ náà yóò ráyìí lọ́dọ̀ àwọn fòkọ̀ hàrù pọ̀tà bá dé ọ̀dọ̀ àwọn usuliyun àwọn ní usulul fiqh àwọn ní ń tán pè ní súnà ó ní tí akóbárinlẹ̀ dọ́dọ̀ ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam min qawlin bí yọ́rọ̀ tá aw fi'li àbí nǹkan kan tí ànábì ṣe aw taqrir àbí tí wọ́n ṣe tí ó náà má anabi o ànábì ò dẹ̀ àbí kì í sọ́ràn yàn àwọn gbà pé súnà ní jẹ́ ọ̀ràn ó sì lè má ọ̀ranyàn in tí ó mú sọ́dọ̀ ọ̀ranyàn o làwọn òfin táwọn ti gbélẹ̀ ká nínú súnà ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ ànábì ànábì lọ pàṣẹ ni ó ṣe kíni ó pàṣẹ nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ tó sì pàṣẹ yìí kò wá sí nǹkan kan tó lè fi jẹ́ káwò pé àṣẹ tó pa yìí o kò mí ní ẹ̀ bó ti pa tó yìí táà bá ti ó sì ní ìmọ̀ táàfi rẹguléètì ń tà ń pè ní fík múnukọ́lọ̀ náà yí báyìí ọ̀rọ̀ mi yíra dáadáa so èyí ò ní súnà lọ́dọ̀ tí wọn lọ́dọ̀ àwọn àfóò ní àkídà ìdáwọn ń pè ní súnà lọ́dọ̀ tí wọn ni pé in tí ìsìláàmù fẹ́ kí gbogbo mùsùlùmí ó dì sọ́kàn tó yẹ pé bọ́ọ̀ bá ilé ti dì í sọ́kàn ọ̀yẹ́jẹ́ mùsùlùmí níbi títún náà nílé kọ́ ọgbà gbólóhùn la ilaha illallah sunna kí mo gbé ẹ̀dà jẹ́rù yíò tó ti bá tàwọn oníbíkì wa Ìsá sórí ilẹ̀ ayé kí ni sunna ní lọ́dọ̀ wọn ọ̀dọ̀ àwọn afáwọlá pé yìí àwọn afódá kọ́ ọgbà pàdánàbí Ìsá ìyá rẹ̀ ọkùnrin kò gbórí ẹ̀ akànfẹ́ mi ìṣà sí lara ni kọ́ nírú yìí kínú ni sunna alukur'anu kọ́ gbà pé ọ̀rọ̀ lọ́wọ́ ọba wa ní alukur'an kí ni yíò jọmọ́ sunna ẹ̀dá pé sunna ṣe ó jọ́nà yà bí ò jọ́nà ni kọ́ ọgbà pọ́lọ́wọ́ ọba ló rán ànẹ́gbà jẹ́ kí ni lọ́nà wọn súnà kọ́ ọgbà pé jìbìrì ìlú láránṣà nẹ́bì kí ni lọ́nà wọn súnà ni lẹ́yìn ma rí tíra àti wọn tí wọ́n bá pè ẹ

kò bá ìmọ̀ lọ́kọ wá kàn ní kí wọ́n kàn wá sọ̀rọ̀ lásọ̀kọ̀ wá ní èyí tí wọ́n máa ń pè ní súnà oníjì òkì ṣe ọ̀ràn yàn à ah, àwa táwọn àjọ ọmọ iléeṣẹ́ àwọn súnà èwo ni ọ̀ ń sọnú ẹ̀ then ìlànà àwọn àlùfáà wo lọ fi ń sọ àmọ́jẹ́ni tó dà wá láàmú ni pé eh, ilẹ̀ Yorùbá ojú wa débi pé tá a bá débi pé ká mọ̀ mọ̀ pé tọ́rọ̀ báyìí bá wáyé ní fíìlì báyìí nǹkan gbà lérò nù ẹwọ́n kí ní kan nìtù tọ́dọ̀ àwọn alákọ̀wé ń tọ́rọ̀ àwọn oníkéwòde mọ́ ń ṣe nílẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá ni o kò débò mí o ilẹ̀ Yorùbá yìí o lọ́dọ̀ alákọ̀wé ẹni tó ṣe mẹ́dísìn tó lọ kẹ́kọ̀ọ́ ètò àgọ́ àlàáfíà ara wa tó lọ kẹ́kọ̀ọ́ pa ẹ̀ tọ́lọ́sìn ni kò yé e ní fíúdì rẹ̀ ó láwọn ọ̀rọ̀ kan tí ó máa sọ ẹlòmíì tóun já lákọ̀wé tóun lọ rèé ṣe education òun lọ rèé kẹ́kọ̀ọ́ ń pa bóò láti lè kọ́yàn lẹ́kọ̀ọ́ tẹ́kọ̀ọ́ fi yé e, bóò ní ètò ìlànà fáwọn èèyàn lẹ́kọ̀ọ́ òun náà sì kọ́ yìí òun náà yé e. níjọ́ dẹ́ni tó ń bá ń tó ń kẹ́kọ̀ọ́ pa bá tó ń kọ́yàn lẹ́kọ̀ọ́ yẹn níjọ́ tí ń bá ń sọ̀rọ̀ ẹni tó lọ rèé ṣe mẹ́sìn kò ní bó ti lè ka ìwé tó kò ní bá dá sí yóò ní ah, authority ní sọ̀rọ̀ lórí fíúdì ẹ̀ kò ní challenge authority ẹ̀ tó ní medicine náà bá dẹ̀ ń sọ̀rọ̀ lọ́wọ́ tó bá ní à ah, omi tẹ́fẹ́ mú yẹ ẹgbọ́dọ̀ mú báyìí orin báyìí nìkẹ́ síwájú láti mú mi o ẹni ó lọ sẹ́ni kí lọ́sọ pé kí ni báwa náà kàwé àwa náà ṣe kí nù ní bí wọ́n ti kàwé òun làwa ọ̀rọ̀ ni kò ní ṣe kí nù jama kò ní lálàáfíà ẹlọ ta iná nǹkan ọmọ ìtẹ́bìtàn ọ̀rọ̀ ní onílàlàáfíà so tó jásí pé a gbọ́dọ̀ mọ́ respect fíìdì oníkálukú wọ́n tí ilẹ̀ Yorùbá ń sì gbogbo ẹni tó bá yà ti ké báyìí tí wọ́n náà sáà ti ké ẹni kó ti ké wọ́n gbà pé gbogbo nǹkan náà ló lè mọ́ dá sí tọ́rọ̀ fíkì bá délẹ̀ yóò sọ ń pa ẹ̀ ọ̀rọ̀ hadith délẹ̀ yóò sọ ń pa ẹ̀ ọ̀rọ̀ adáàbù délẹ̀ yóò sọ ń pa ẹ̀ ọ̀rọ̀ gbogbo ẹ̀ ó sọ ń pa gbogbo nǹkan ó ní area of eh, specialization pé ìtọ̀ mọ́ ń pa èrè ìyìn eléyìí tó bá sọ ń pa ẹ̀ àwọn èèyàn mọ̀ pé ọmọ tí ọmọ tó ń sọ àmọ́ ilẹ̀ Yorùbá àbíkọ́lọ̀ kó sànú wa o sórí ẹ̀sìn tó bá sọ̀rọ̀ àsùnà pé kò é sọ̀rọ̀ èèyàn àwọn tí wọ́n máa ń wírú ẹ̀ òun làwọn onífik àwọn tàbí àpéjọ wọn àwọn onífik àwọn ni wọ́n sọ pé súnà òní tó yàtọ̀ sí ọ̀rọ̀ èèyàn bọ̀ tó bá dọ́dọ̀ àwọn ní àkídà súnà ni ó kọjá bẹ́ẹ̀ o tó ọ̀bá ilé ṣe súnnà lọ́dọ̀ àwọn ní àkídà ọ̀ṣẹ́ islam al'alamatul barbahari alayhi rahmatullah àwọn ní àkídà nínú shari'u súnnà ó ní ilam annal islam huwa súnnà wa súnnata hiya islam ó ní lọ́mọ̀ pé in tán pè ní súnnà ọ̀nà ń pè ní islam in sì ń pè ní ìtumọ̀ ní pé tọba ti lọ́ọ̀ ṣe súnà ìtumọ̀ rẹ̀ ní pé ó ṣe islam ọba ti lọ́ọ̀ ṣe islam ìtumọ̀ rẹ̀ ní pé amọ́lápínlẹ̀ Yorùbá ojú wa dúdú tó ní pé súnà ìṣọ́nà yẹn agbàríkẹ́ inú fíkíù náà ti ń sọ yíhun orí ìrún ọ̀rọ̀ dájọ́ ìrún ìdájọ́ àwẹ̀ ìdájọ́ kíní kan àwọn nǹkan tó bá jọ mọ́ bẹ̀ nínú ìdájọ́ pé à nínú ìrún o a ní nǹkan tó pọ́ ọ̀ràn yẹn ni o èyí tó jọ ọ̀ràn yẹn nínú ìdájọ́ àwẹ̀ ń bẹ a ní ìtọ́ pé a eléyìí kìí ṣe ọ̀ràn yẹn ìjọba pè ní wájìbì àbí fard èyí náà tún lálàyé lọ́dọ̀ àwọn onífík ìjọ gbọ́dọ̀ má ṣe lórí ìrun náà ń sọ kódà bọ́ọ̀ bá ṣerú yìí kò àfẹ́ẹ̀tì ìsìláàmù rẹ̀ iṣẹ́ tó ọfẹ́ ṣe tó gbé wájìbù lẹ̀ ọ̀nà gbà pọ̀ nígbà ládàá rẹ̀ súnà táwọn bá ti wá pé súnà níbi orí ìrun ìtumọ̀ ní pé dandan kọ́ tó bá kàn ṣe oríire táwọn ẹni ti ṣe oríire tán ṣe

pẹ̀lú súnà làwọn fíkì sí pé tó ẹ̀kọ́ lọ́dọ̀ ti ẹ pẹ̀lú àìnímọ̀ ti ẹni sí ọba rẹni tó kírun tí òkè oṣókè rọ́ ni ẹ́ẹ́ ìwò ló ṣe yìí àríwá ẹ̀kọ́jọ̀ mọ́ níwàá ìdájọ́ kákéwú sókè ń bí ó yẹ ká ti ké e sókè kákéwú jẹ́jẹ́ ń bí ó yẹ ká ti ké e níbi ìrún mọ́gírìbì ọkàn dákẹ́ ni ọbí kíráka kìíní ọdákẹ́ ọkíráka èkejì ọdákẹ́ ọkíráka ẹlẹ́gẹ̀ta tó ọba sálámà ilẹ̀ yorùbá wọ́n kàn máa gbogbo ìwò ìwò irú ìwò ìwò látún wá kí yí ooo ní ìwà ìtẹ́rí ìdájọ́ ìdájọ́ tó ba, kò yàtọ̀ sẹ́ni tó kírun tó kawọ́lẹ̀ tẹ́gbẹ́ ẹni ó kírun tó bá kawọ́lẹ̀ lọ́dọ̀ wa ààrí ní problem ṣe hàn bẹ́ẹ̀ àwọn àlùfáà ló dẹ̀ ní problem torí wọ́n bìlíìfù pé ebi súnà náà ni ìdájọ́ rẹ̀ olórí dẹ́ni tó bá kàn nímọ̀ tó sì gbọ́ súnà yìí máa gbogbo ah láàdá tó yẹ kẹ́ni yìí sì wá gbà oríire tó yẹ kó wá ṣe kò sì ní ṣe oríire yìí ojú bá lọ bẹ́ẹ̀ náà lẹ́ni tó bá lọ kíwú jẹ́jẹ́ níbi tó yẹ kó ti kéwú sókè ní ìtólékè lọ́rọ̀ àwọn àlùfáà ní pé súnà lòun náà torí bò mí ìdílé káà nẹ́bi ti kéwú jẹ́jẹ́ ó tún ké sókè ń bẹ́ láwọn àbíríkà àkíní ìsúnà ní kí lórí irun kìí ọ̀nà yàn ọ̀n kí rùzúrì nísìn ọkà jáde díkà bẹ̀rẹ̀ alhamdulillahi rabbil alamin arrahman arrahim maliki yawmiddin nígbà kalọ̀ bẹ́ẹ̀ mo jẹ́ pé níta ara kọ́ lẹ̀ fún ni pé wa kana yusmi'uhum al-aya ahyanan àwọn ayá kọ̀ọ̀kan là nábì máa ń ké sókè bẹ́ẹ̀ wọ́n wá rẹ́ni tó wá rọra ké sókè tí wọ́n pé àmọ́rí níwẹ̀ súnà tí wọ́n sọ pé wọ́n ní tí èso ọ̀ràn èèyàn ó ní dájọ́ àǹkí ó sókè àtàǹkí ó jẹ́jẹ́ súnà tó ní wọ́n ní tí èso ọ̀ràn èèyàn ó ní dájọ́ àǹkáwọ́ sáyà súnà tó ní wọ́n ní tí èso ọ̀ràn èèyàn ó ní dájọ́ àárín pápùká tó kírun ìyẹn ní ṣe pẹ̀lú ahkam but súnà generally in tó ń pè bẹ́ẹ̀ nǹkan in tó bá tún sọ̀rọ̀ fún wa nípa bá nẹ́bí ṣe rí lẹ́dàá àti tó bá ń sọ fún wa nípa rú ìwà tí ń bẹ lọ́wọ́ anẹ́bí sallallahu alaihi wasallam tẹ́rí gbọ́rọ̀ náà gba ó gba káwò rárá àbí ó gba káwò rárá ó gba káwò àbí kọ́lọ̀ mọ́sà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ so ọ̀rọ̀ yìí fẹ́ẹ̀kì ọ̀rọ̀ ni tá a ọ̀rọ̀ ni tá a bá ti yàn kí lọ́rọ̀ táwọn wínú ká ní súnà ní kí e bá ṣe ọ̀ràn yàn fèèkì ní tọba túlẹ̀ báhùn tó dáwọn kí ní kan bẹ súnà náà ló kọ tán mọ́ ń pè fún wa nù tíra bọ́ọ̀ bá ti ṣe ọ̀ ìṣe mùsùlùmí irun tá ń kí kí ni jama adígbàgbà la ilaha illallah kí lóun náà ní fíìdì àwọn oní àkídà súnà ní bọ́ọ̀ bá ilé tí ń lọ sì gbélẹ̀ lọ bí

ní ṣe kí ni jọmọ́ ní ìmá àdíṣì mú ní ìmá náà ǹjẹ́ ìyàwó wa lè dúó lẹ́gbẹ̀ẹ́ wa láti kí irun inú ilé ilé ìtakò súnà ó takò kí ni ó ó takò súnà ìyàwó ìmá dúó lẹ́gbẹ̀ẹ́ àkọọ́lẹ̀ tari Anas ibn Malik radiyallahu ta'ala anhu níjọ́ tí wọ́n yọ masjidu libeiti ilẹ̀ nínú ilé wọn masjidu libeiti àti ní súnà kan tí gbogbo wa náà sí mọ́nà yíò náà fáwọn ń pè ní àwọn súnà mahjura àwọn súnà tá ti pàtì èèyàn máa ń ní masjidu libeiti ni so masjidu libeiti yìí ẹ̀wọ̀n wa yọ ọ́lẹ̀ nílé àwọn anas ìyá anas tí ń ṣe umu sulaim ó wá rán anas lọ́ba ànábì pé lè kà ànábì wa mọ́sálásí ló lè wà yìí ànábì ni ó wù mí kó kọ́kọ́ wá kírun bẹ́ẹ̀ nígbà wọn wà tó sáfúnjọ́ náà ànábì dún wájú anasi ó ṣe kíni ó dúró tẹ̀lé ìyá rẹ̀ tó bínú ìyá rẹ̀ wá lọ rí dúró ní ẹ̀yìn pátápátá tó ń ti bóyé jẹ́ pé ìyá àtọmọ ni wọ́n àsókínú nì wọ́n àjọ dó papọ̀ so àwọn àlùfáà nínú tíra fẹ́ pọ̀ máa ń sọ náà nù ọkùnrin àtobìnrin yìí máa dúró pọ̀ tó sáfù kò bá jẹ́ ìyàwó rẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọkùnrin ó dúró wájú ìyàwó jù sí kínú ni ó dúró lẹ́yìn kódà kálẹ̀ tún wá lọ́mọ tó jọ ọmọ ọkùnrin ẹ wá jọ fẹ́ kírun jàmọ́ pọ̀ nulẹ̀ nǹkan kan sáfà kẹ́ kí jàmọ́ pọ̀ nulẹ̀ bàbá ó dúró gẹ́gẹ́ bí ìmámù kásì lọ́mọ ló mọ kí ó ju ọ lọ mọ́ ságídí mọ́ lọ́mọ rẹ̀ ó sì mọ́mù rẹ̀ tó bá ti mọ kùránù jù ọ lọ ọmọ ó dúró gẹ́gẹ́ bí ìmámù bàbá ó wá dúró tẹ̀lé yóò dúró ní ẹ̀yìn rẹ̀ orogún yé báyìí ìyá yóò ṣẹ̀ wá dúró ní ẹ̀yìn pátápátá láàárín ìyá àtọmọ gan wọn gbọ́dọ̀ jọ tó sáfù papọ̀ so ká tó wá sọ pé láàárín ọkọ àti ìyàwó kó má ti pé irun lẹ́lẹ́ fẹ́ kí orí irun náà nínú ó ti di máa dàrú ọlọ́mọdé àṣánú kí fún wa ní ọ̀rọ̀ rẹ̀ kó jẹ́ kọ́rọ̀ ọlọ́run ọba ọlọ́mọṣẹ́ àjọ kí ó yé wa ẹnìkan láwọn ló tíṣu pé alhamdulilayi rabbil alamin pé láàfin máa ń bẹ̀rẹ̀ báyìí máa ka bisimilayi rahman rahim pèsè kò sí lára rẹ̀ ni bisimilayi bẹ́ẹ̀ àmọ́ àwọn àlùfáà fàkínní kan mara wọn lọ́wọ́ pé bisimilayi rahman rahim sáà máa ń ké jáde ní àbá máa ń ké jẹ́jẹ́ nígbà tá a bá fẹ́ ka suratul látọ̀dọ̀ kálukú wọn wá yàtọ̀tọ̀ ara wọn tó ní ah, gbogbo ìgbà tó mìírítà ànábì bá fẹ́ kírun ànábì èké bisimilahi rahman rahim sókè in ń kí jẹ́jẹ́ ni tó in táwọn máa ní títí ń bẹ̀rẹ̀ ni alhamdulillah rabbil alamin a sì rí ayé àdìsí mi látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu táwọn sọ pé ìbò ló ti bẹ̀rẹ̀ ni pé ó bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilah táwọn sì gbọ́ pé òkè làwọn fáfin ní ọ̀rọ̀ ká má wulẹ̀ fa mara wa lọ́wọ́ ni tó bá bẹ̀rẹ̀ bisimilahi rahman rahim ó ṣe déédé abáṣẹlẹ tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú alhamdulilayi abu alamin tó wíta ó ṣe déédé àmọ́ yóò sọ bisimilahi ní sí inú tọ́ èyí tá a wá rí láwùjọ tí wá nílẹ̀ yóò bá tó tún tako mímọ́ àmọ́ bí àwọn èèyàn ti jáwọ́ bẹ̀ ọ̀tọ̀ sí làlàyé tí ń bẹ́nu o ẹ rí i pé ńgbà tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ ẹ kàn milhamdulilahi rabbil alamin mil alhamdulillah mílùú àádúgbà pé bójú ọkọ̀ wà ní o imi min ni ni ó pè yóò wá já alítí bẹ́ẹ̀bí alhamdulillah yóò wá ní min hamdulillahi rabbil alamin meanwhile ẹlọ́mọdé kí mo dàrú mọ́ lọ́wọ́ ni ọ̀tọ̀ lálàyé táwọn àfá àtọ́mọ̀ ń pa bá ti ń kí alukur'an àwọn àfó onítẹ̀jùwìdù ọ̀tọ̀ ni tí wọ́n wí in tí wọ́n wí ni pé tá a bá fẹ́ ka bismillah a lè kátà wà jàn papọ̀ mọ́ bẹ̀rẹ̀ amin pàtíkà bíṣù láìbọn ni a wà jàn papọ̀ mọ́ alhamdulillah rabbil alamin àlàyé ọ̀nà ṣe lébẹ̀ o a sì lè kàákà separate ẹ̀ tàbábẹ́ separate rẹ̀ rí bismillahirrahmanirrahim alhamdulillahi rabbil alamin kí láti ń èyí tó wá ń wípé a lè jọpọ̀ táwọn yóò fi ti gbọ́ rèé oníkan ní bisimilahi rahmani rahim milhamdulilahi rabbil alamin tàbí báyìí bisimilahi rahmani rahim milhamdulilah bisimilahi rahmani rahim milhamdu ẹ̀rí pé tó parí rahmani rahimi apé alihamudu ní ta bá sì ti máa jẹ́ pọ̀ hamzatu lè wá sílé ohun àìmọ́ pé mọ́nú kéwú bófin ní ti wà lọ́dọ̀ tẹ́ jùlọ àtọ́dún lárúbá náà nù ní lí alihun ta bá ti já alìbùdánù láàmù tó gba sòkún rẹ̀ láwájẹ̀ mil ìtí bẹnu tíránu o tọ́ ìgbàwó èèyàn tí wó gbé ilẹ̀ Yorùbá wọ́n ti bá wọn dára lórí irun ni ìmí náà òun náà kàn gbọ́ téèyàn kan lò òun náà mọ́ kí ló tóbi lò òun náà bá tún lò bẹ́ẹ̀ àwọn kàdé ó kàn fẹ́ bẹ̀rẹ̀ ó kàn ní ó kàn jù ájú ṣe kámà tán ṣe gbọ́ ẹ̀tàn Allahu akbar min hamdulillahi rabbil alamin min bú ogbọ́lọ́ ti rí min àdúgbò tún ní mil ẹ̀dàkùn ẹjẹ́ gbogbo wa ẹjẹ́ lọ rí sọ́ra wa dáadáa ẹ̀ gbogbo tá a bá rí táwọn èèyàn kan bá ń ṣe nǹkan tí ò yé wa kódà ká ní trust sáàfáà tó ṣe kí wọ́n ó tó máa ṣe béèrè bírí ẹ̀rí rẹ̀ tá ẹ má bínú sáà kí ní tẹ̀ ń ṣe yìí ẹ̀rí wo ló ló gbé wá mẹ́kàn torí pé àfáà àbílẹ̀ ìkọ̀ni wọ́n ṣe ọ̀rọ̀ pẹ̀lú fẹ́nu àìmọ́ olè ọ́ oh, ma bí èmi gan yìí ma bí èmi náà kàn sí tèmi ni àbí mo ṣe mistake níjọ́ náà ìwọ́n wá rí mistake ni wọ́n náà bá ń wọ́n náà bá lọ rétí bẹ́ẹ̀ lọ a mistake ni ìwọ́n bá sọ dẹ̀sì lọ́sọ̀ lọ́dọ̀ tiẹ̀ ọdún wá débi kan sí lọ́sẹ̀ ọba tún lọ débi jà wá ní ah kí ni yóò lẹ́rìí eh, ẹ̀ mẹ́ tó ṣe ni ah, àwọn àfáà lálá ni ọwọ́ adọ́dọ̀ àfáà tó ń lé ṣe àfáà ni ah ṣé mo ṣe ah, ah, a jẹ́ kí mistake mo ṣe ni ih èmi ti lọ ń jà nítorí ẹ <laughs> lẹ́sìn wà yìí àyè máa fi àyíkàn máa ṣe pé èèyàn kan ti ń ṣe kinní kan àwa náà máa ṣe bẹ́ẹ̀ hùn ẹ̀sìn wa a máa ń wá kí ni ẹ̀rí tó ní kí tó ní ká máa wí ni. kò sí ọkọ ní ibẹ̀ kò sí àwọn ibẹ̀ wọ́n kàn máa gbé bí píkṣọ àwọn méjèèjì kalẹ̀ ló máa gbé fún a ní òṣọ́kọ àtìyàwó lé àwọn mọ̀lẹ́bí wá fẹ́ síyàwó fún wọn wọ́n wá gbé àwọn méjèèjì àwọn bí iṣẹ́ gba ara wọn fọ́tò ìyàwó àti fọ́tò ọkọ wọ́n sì so igi fún ah, ọlọ́mọmọ̀já kónúfà tí ọ̀rọ̀ tí yóò bá ti fi mọ̀ sí gbogbo nǹkan bí ti máa rínú kò nídìí ẹ̀ ń gbé fọ́tò kò sì pẹ́ dandan náà kọ́kọ àti ìyàwó kan wà on stage ẹni tó pàtàkì tó yẹ kó wà on stage jù òun ní kíni òun lọ́kọ tó rọ́kọ la fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ọkọ lábẹ́ sí kíni òun la fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ọkọ ni yóò dúró báyìí táàmà tí ó tọrọ ọmọ lọ́wọ́ bàbá èmi Abdullah mo fẹ́ fẹ́ ọmọ yín Nàfísà ṣe yọ̀ǹda rẹ̀ bàbá Nàfísà ló sì dáhùn pé a ah, èmi Aláàjì Abdulhakeem mo yọ̀ǹda ọmọ mi Nàfísà ìyìn lọ́mọdé jẹ́ Nàfísà o kájúláì kan máa ti mo ti fún ìyàwó nínú mo yọ̀ǹda ọmọ mi Nafisa fún rẹ̀ Abdullahi kó máa jẹ́ ìyàwó rẹ̀ ọkọlani láńtọ́kù bá wá sílé ńkọ́ àwọn mẹjámì fìkìyà àwọn ìgbìmọ̀ àwọn àlùfáà wa lágbàáyé wọ́n wá ṣàlàyé pé ọkọ ó lè ṣe fídíò kọ́ọ̀lù táà rí fídíò rẹ̀ báyìí tí wọ́n sì mọ tí kálukú náà mọ̀ wò pé sóò ní òní sóò ọmọ yín tẹ torí ẹ̀ wárí ẹ̀yin náà rí òní tọ̀ á wà á yóò béèrè yọ̀ǹda bẹ́ẹ̀ látòrí kó jẹ́ fídíò ni wọ́n wí o tá a mọ̀ rí ẹ̀wòrán rẹ̀ tí òun ní sọ̀rọ̀ yìí eléyìí náà ti mọ̀ ni àlàyé táwọn àfa ní ìgbàláàyè irú ẹ̀ wà torí kọ̀ǹdíṣàn mọ̀ wà ráǹtì kọkọ̀ ó mọ bẹ ọtí àwọn àṣẹlẹ̀ sáwà abroad ìyàwó náà mọ̀ bẹ abroad àmọ́ ìtọ́gọ̀rọ̀ wọn mọ̀ ń gbádànù jù oníkàmọ́ là ń ṣe true just phone call i mean eh, ọ̀n fohùn ránṣẹ́ sí ara wọn àbí voice clinic ó lè jẹ́ pẹ́ ni ń kọ́ ní sọ̀rọ̀ ó sì lè dọ̀la kó deny pé ah, ah, ah, ìwọ ló ń sọ̀rọ̀ ohun rẹ̀ ń gbọ́ ó lè má jẹ́ ohun tèmi kódà níbi táyé ti délé ní wọ́n ti ń hun ohun èèyàn tí ó pé ọ sì mọ gbọ́ ohun rẹ̀ tó ń sọ̀rọ̀ burúkú báwa ni èmi kọ́ mo sọ̀rọ̀ yìí àwọn náà wọ́n lè máa òun yìí lóòótọ́ ọ́ ṣe bóun ara rẹ̀ sì ní ibi tí technology ti dé ní àgbáyé nù pé but tó bá jẹ́ fídíò àrí àwọn àlùfáà ní àsìkò wa yìí tí wọ́n ní irú yíhun àwọn òrí tí ó burú bẹ̀ Allahu ta'ala. hòtẹ́ẹ̀lì ọlọ́run kó ṣàlùwà ní tàṣọ hòtẹ́ẹ̀lì tí Nàìjíríà ló fà ẹ́ rí i pé hòtẹ́ẹ̀lì tí wọ́n ní Nàìjíríà ó ti bẹ́ẹ̀ dàbí ilé àṣẹ́wó meanwhile ìpìlẹ̀ hotel ó ní pé ilé pẹ́yàn ń lọ́rin àjò ó délùú kan kò síbi tí kò mọ̀ yàrí bẹ́ẹ̀ ó sì fẹ́ lọ́jì hòtẹ́ẹ̀lì ó gba yàrá kó sì mọ́ lóbẹ̀ ìpìlẹ̀ rẹ̀ nu ṣe bá mọ̀ pẹ̀lú eléyìí òun lè maintain tó ń bá kọ́ àmọ́ tí wọ́n náà bá ti mọ̀ pé tí wọ́n gan bá kọ tán fúnra ara rẹ̀ gan lọ́lọ́ rí pé àwọn aṣẹ́wó wa tó tó sí bá fún wọn tí wọ́n ti mọ̀ jó tẹni tó bá wá owó lè máa mú wọn ní wọn níbẹ̀ ìwọ náà ti mọ̀ pé orí burúkú lọ pàtẹ́ rẹ̀ ọlọ́run sì níjà bá wọn ṣe Allahu alam téèyàn bá gbà gbìyànjú láti ṣe bí sí ìlà ni wọ́n á mọ̀ bọ̀ lórí ìrìn oṣù pé kí ni orí àwọn. kó tó sùn. ẹ bóyá ní ti ń jẹun ó wá gbàgbà ṣe bísímìlá tó bá arántí lódó ń jẹ rà arábìnrin kò ní bísímìláhi awwaluhu wa akhiruhu ó ti gbàgbé nù ó yẹ ti ń jẹ lọ́wọ́ yẹn kó wá tó sọ pé bísímìlá awwaluhu wa madha wa akhiruhu bísímìlá awwaluhu wa akhiruhu túmọ̀ ní pé ìbẹ̀rẹ̀ oúnjẹ yìí àti ìparí rẹ̀ mo ṣe pẹ̀lú kíni pẹ̀lú bísímìlá ọlọ́mọṣà fún wa ní àgbóyé ọ̀rọ̀ rẹ̀. ẹni báwo lè ṣe lè gbọ́ ìsìlámù yìí ṣé kéèyàn lọ síbi tí ó ní àbí kéèyàn kan máa gbọ́ lẹ́kṣọ̀ àwọn afá àmọ́. a ní bó lè ṣe lè gbọ́ ìsìlámù yìí ọ lọ lè kíw tààrà ni ká lọ fẹ́ ní àgbóyé tó jiná ọ lọ kí ni ilé kéw tọ̀bí yóò bá wá lọ lè kéw ó lè wá gbọ́ ìsìlámù yìí wọ́n wá ní pé kó máa listen sí lectures àwọn afá láwọn afá tó bá ti ń kóòtù tíra kó náà mọ̀ òkè wọ́n nínú tíra báyìí lọ̀rọ̀ yìí wà wọ́n ní mọ́mù ṣáfì ló sọ báyìí wọ́n ní mọ́mù kìnníkan ló sọ báyìí tẹ́rí òun gan padà mọ́ sọ̀rọ̀ ń ta ẹ̀rù ẹni tó bá jẹ́ àfà àgún mọ̀ bá i mean ẹ̀rù rẹ̀ ó mọ̀ bá ẹlòmíì tó jẹ́ àfà torí wọ́n bìlíìfù pé tó ń gan ti gbọ́ níwàásí tó ti kọ́lẹ̀ tó ti gbé sórí tí ó bá béèrè question àfà àgún wò pé ah, ọkùnrin ti fẹ́ béèrè béèrè yìí nìsín ọ̀rọ̀ mọ́ nídìí kí yóò mọ̀ lọ tú tutira o àmọ́rù ìlànà yẹn ìlànà pọ̀ ń gbọ́ wà sí ọ̀fi wá gbọ́ àwọn nǹkan kan yé kò sọ́rú rẹ̀ dẹni tọ́ wà bọ́ta tí wọ́n náà máa mọ̀ náwọ́ pé eléyìí ó rí bẹ́ẹ̀ eléyìí kò rí bẹ́ẹ̀ àgbà tí wọ̀gbọ̀n ò tí ì lè láǹfààní àti lè ké fún ara rẹ̀ ọ ìdáfà o àmá gbọ́ wà sí tọ́lọ̀ ní kí wà tí ó wúlò fún ó ní kíni ò yí ọ ọ ah ẹ má bínú sa èmi tẹ̀ tí wọ́n sọ báyìí wọ́n sọ báyìí kódà ló wà nínú tíra báyìí pẹ̀lú àlàyé báyìí kódà ibùn dẹ̀kíkì náà ló wí kódà ibùn kíní kan náà ló wí àfáà tó bá rí bí wọn náà ṣe béèrè béèrè tó ń gò bá fẹ́ yẹ̀ ya ara rẹ̀ ló kàn ní wẹ́ẹ́l ẹ jẹ́ kí mi náà tún lọ tún ìlọ̀rí tó tíra o mo rò pọ́nà náà yí báyìí. ẹ tó béèrè bísímìlà á ní pé ìgbà tẹ́ ìwà fẹ́ kàn fásitì lónìí pé ìyẹn wá gbàgbé tó tọ́lá àwọn mi gbà pé bísímìláì tá à ń ké lórí fatiha pé lára suratul fatiha ló wà àwọn mi gbà bẹ́ẹ̀ nù àwọn àlùfáà ṣíṣì jẹ́ pé yíò ní ọ̀gọ̀rọ̀ ní mímọ̀ òun ní kíní òun náà dúró lórí jù àwọn mi sì ní rárá ìpè alhamdu náà ló ti ló ti bẹ̀rẹ̀ ṣàwọn tó bá gbà kó wà lára fatiha ó jẹ́ kọ́rọ̀ ní pọ̀ gan àwọn mi gbà pé bí ìgbà tọ́ọ̀ ké fatiha rẹ pé lórí ìrun ni tọ́ọ̀ bá sì ti ké fatiha pé odidi orígun òrun olóṣèkínú ni ó jábọ́ mọ́ lọ́wọ́ ṣọ́ ọlọ́mọṣà fún wa torí gún bá sì jábọ́ tí yóò bá ké fátíhà lórí ìrun àbíyàn lọ fọ́ọ̀lù sí dájọ́ pé kò ké fátíhà lórí wọ́n nírú ẹni nì tí ò ti ké fátíhà hùn rákà yẹn ti bàjẹ́ ìyàn bí ọ̀rọ̀ mi yóò à ń kírun mo wá dé rákà ẹlẹ́ẹ̀kejì ìwà ka ó yé báyìí mo wá ké ogun tó kù mo wá rántí kí tó kí n sọ pé ah inú tí mo wọ̀ kí ìmọ̀ kápátíà ká ní rákà ẹlẹ́ẹ̀kẹta ló ti rí bẹ́ẹ̀ rákà ẹlẹ́ẹ̀kẹta yẹn tí èyí tí n bá fẹ́ kí lẹ́lẹ́ẹ̀kẹrin òní ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta ká ní rákà ẹlẹ́ẹ̀kejì mo ti ṣe bẹ́ẹ̀ ayé pé ìkí rákà ẹlẹ́ẹ̀kejì èyí tí màá padà fẹ́ kí lẹ́lẹ́ẹ̀kẹta òní ó padà jẹ́ rákà ẹlẹ́ẹ̀kejì so ti ṣe orígun oorun à ń ké fatia àbá a sì wá rántí gbà dókè rákà yẹn ó ṣe kínú ni ó ti bàjẹ́ ókè tọ́yì kọ́lọ̀ mọ́ṣà fún wa ní àgbóyé ọ̀rọ̀ rẹ̀ ó wá máa ń mu ó máa fi gbogbo ọ̀rẹ́ tó bá jẹ́ pọ́lọ́tì ni alágbèrè ni irú wọn náà yìí mú wọn ìtàlùkọ́ à fún wa ni pé wàkúùnù màá sọ ọ́ dìkì pé tẹ́ ẹ bá fẹ́ máa bẹ pẹ̀lú àwọn èèyàn ẹ máa bẹ pẹ̀lú àwọn olódodo ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ẹnìkan ni attend sí question àwọn ààrí question òkè ẹ̀kan ní tíràwó kátẹ́ni wí ni o ó ní tíràwó lèèyàn ń lò fún umdatul ahkam ah tírà tá a mọ́ ló pọ̀ o kìí ṣe tírà ẹyọ kan so gbogbo àwọn ṣòro tí kálukú wa náà bá lè ní kálọ̀dé ṣe kí ni ká Eh, kìí ṣe ẹyọ kan là ń lò èyí tá à ń fúlò gẹ́gẹ́ ní umdatul ahkam àmọ́ àlàyé rẹ̀ kìí ṣàlàyé kan ìsí ṣàlàyé tíra ẹyọ kan so gbogbo ìtọ́nà bá lè la bá lè ríwò òun náà làwa náà mọ̀ ń wò ká tó mọ̀ ṣe àlàyé àmọ́ àwa náà ní sọ nǹkan tó kọjá tí àwọn àlùfáà tí wọ́n ti sọ ọlọ́run kò sàn nínú ẹ̀dẹ́sàn lóore ojú kòkò lórí ọ̀rọ̀ mímọ́ òun náà ni ó ṣe wọn. alẹ́ ni tí wọ́n bí ọmọ zina tí wọ́n bí ọmọ zina tí wọ́n bí ìjó lè jogún òbí rẹ̀ ọmọ tá a bá bí látara zina tákàn fúnra wọn lóyún tí wọ́n wá bí ọmọ zina nìdájọ́ rẹ̀ ọmọ zina tá a wá pé yìí kìí ṣe lérí bú ọmọ àwọn nǹkan míì táwọn míì máa ń sọ náà àwọn àlùfáà kò lẹ́rìí wọ́n ní ọmọ bí ò gbọ́dọ̀ jẹ ìmáàmù ó lè jẹ ìmáàmù o kò sí tó sọ pé kó má jẹ ìmáàmù nítorí pé ipò ni ìmáàmù kò ní í ṣe pẹ̀lú ẹ̀rù ta ló bí ọ ní tó ní ṣe pẹ̀lú ni pé ìmọ̀ tá a máa ń lò fi jẹ́ ṣe ń bẹ ní ara rẹ̀ so tí n bá ti ń bẹ lára rẹ̀ pé wá jọmọ jù náà kò hàn náà rẹ̀ kó má lè jẹ ìmáàmù o so ẹlẹ́kọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì àfáà kan náà ti ṣe wá sílẹ̀ Yorùbá yìí ipẹ́ ni ọmọ zina àbẹ́ni bá ṣe zina generation ẹlẹ́ẹ̀keje lọ́lọ́wọ́ tó mójú kúrò fún wọn aláìrọ̀ yóò lálàáfíà o wà látẹ́zìrò wà zero tó wè zero ukhra ẹni rú ẹsẹ̀ rú ẹsẹ̀ ní rú tẹlùmí ẹni bá ṣe zina generation tó ṣe zina o àwọn méjì náà ni wọ́n jọ dá nájọ dáràn ọkùnrin àtóbìnrin tí wọ́n jọ ṣe zina àwọn náà ni wọ́n jọ rújọ́ níwájú ọlọ́run ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ọmọ tá a bá wá bí látara zìnà tàláwọn òbí rẹ̀ méjèèjì ni wọ́n jọ ṣẹlọ́n yìí ẹ̀rí tó wà ní pé irú ọmọ tàbí ọ̀nlẹ̀ ọmọ ọmọ ìyá rẹ̀ ni ìyẹn ni pé ìyá ló ní kìí ṣe kí ni kìí ṣe bàbá ìyá ló ní kìí ṣe kí làpé kìí ṣe bàbá pétọ̀ ìgbó tí wáyé pé ìyá ló ní un pé ìyá rẹ̀ láásì ṣàfitì rẹ̀ sí lọ́dọ̀ yìí tó bá wá di pé bàbá kú só wá lè jogún bàbá wọ́n ní tó bá yẹ pé ń jọ́ tó ti ṣe zì náà ìyá náà ló tẹ̀lé lọ ogún ìyá ní ṣe kínú ni ó jẹ́ àmáwọn mi náà alfa wa ṣàlàyé pé ká ní bàbá rẹ̀ bá ìstẹ́lẹ́hàkọ̀ rẹ̀ ìtumọ̀ ó ìstẹ́lẹ́hàkọ̀ rẹ̀ ni pé tí bàbá bá kílèmù ẹ̀ fọ́mọ òun ni bàbá gbà fọ́mọ òun ni ó dúndùn pé ọmọ rẹ̀ dẹ̀ ní bàbá ó lọ́jíkálì torí ṣe bóun ló fún ìyàwó rẹ̀ lóyún àtọ̀ rẹ̀ ló sì bí tó ṣẹ̀ríà ló kàn gbà pé kì í ṣe ọmọ rẹ̀ wọ́n ní tọ́tọ́ òun kan bá wá jáde wá pé ah òun fẹ́ kílèmù ọmọ yìí kó máa jẹ́ ọmọ òun olódọmọ rẹ̀ náà nù pé yóò sì jogún rẹ̀ àwọn àlùfáà wa fà á ní wọn mọ́ra wọn lọ́wọ́ ó sì lágbára púpọ̀ àwọn míì lọ́rọ̀ yìí ò lálàáfíà àwọn míì ló lálàáfíà wọ́n ní because kánábí o tó dé àwọn kan náà ń bẹ nínú àwọn sọ̀hábà rìzọ́lá àlẹ́yìn tó yẹ pé ìlànà tí wọ́n fi bí wọn kan tó dé ní Islam ìlànà tí ò bá ṣẹ̀rí àlọ́ ni pé bọ̀t ìgbà tó padà gba ìsìláàmù tán anábì ò sọ fún wọn pé bọ̀t eléyìí ṣe ọmọ rẹ o pèsò àwọn náà náà padà ń jẹ́ ọmọ fáwọn bàbá wọn so ọ̀rọ̀ pọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ ni ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ a mọ̀ lọ kí ọlọ́mọṣà fún wa lágbọ́yé ókè ẹnìkan ní ní cop ṣọ́nà àbí kìí ṣe ọ̀ràn yẹn eléyìí ọ̀rọ̀ mímọ̀ ni àwọn àlùfáà wọ́n fa púpọ̀ mọ́ra wọn lẹ́nu lórí pé sójú ọ̀nà yàn àbí ojú ọ̀nà yàn látòrí àwọn sọ̀hábí àdẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam òun láti ń ráwọn ọ̀rọ̀ tí òun yà pa síra wọn ara wọn tán ní obìnrin gbọdọ̀ bójú ni ọ̀ràn yẹn sí ni bí ò bá sì bó yóò rojọ rẹ̀ wájú ọlọ́run a sì ráwọn tán ní rárá bí bojú èé ṣe ọ̀ràn yàn àmọ́ iṣẹ́ láàdá tó pọ̀ ni ṣèpé tóbìnrin bá ilé ṣe yóò gba láàdá ṣùgbọ́n èyí tó jìnà sí mọ̀ yányán oníkéyàn ní bíbojú obìnrin kò sí lára Islam èyí jìnà sí mọ̀ yányán ó jìnà ságbọ́yé Islam yányán ẹmọ̀ ó dàbí ń ta wílẹ̀ kan ni ká kéwú sókè ká tó kírun ìṣáì nísìn ń bẹ lára Islam àbí òsì lára Islam ó wà nínú islam yóò sí nínú islam ayùwà kẹ́yìn kan adé kó wá ní à kò sí nínú islam ká mọ̀ kí ó sókè níbi ìrun ìṣáì àpolọ́ ti gbé tiẹ̀ wá bẹ́ẹ̀ ni irú ìdájọ́ tá so ń bẹ lára islam bọ̀tọ́rọ̀ èèyàn wá ní lórí gbogbo obìnrin pátápátá èyí ò làwọn afá mọ́ ń fà mọ́ra wọn lọ́wọ́ àmọ́ wallahu a'lam èyí táwọn ó mú wa mọ̀ràn ni pé gbogbo obìnrin ló yẹ kó sojú kòkòrò kí sọ̀rọ̀ èèyàn kóbìnrin ó bojú ní Sheikhul Allama المحدث والمجدد محمد ناصر الدين الألباني عليه رحمة الله àìmọye tírà náà kọ àìsìmọye àwọn àlùfáà lágbàáyé ó ní wọ́n taláyà lórí ọ̀rọ̀ táwọn yìí ṣẹ́kọ̀ọ́ Albani wọ́n jagun ọ̀rọ̀ ìmọ̀ yífa lórí pé bíbojú obìnrin kìí ṣe ọ̀ràn yàn àìmọye àwọn àlùfáà ó ní wọ́n ṣe kí ni náà táwọn láyà bá ìdánítọ́sọ yóò rí bẹ́ẹ̀ táwọn àlùfáà náà sì ń fọ ìṣì fún wọn kódà ìmíì

ta ni wọ́n ń tàwọn àfá àláyà tó yìí ìgbà táwọn àfá kan àbátù méjì náà ló wẹ́ sọ̀rọ̀ náà fi wọ́n ti ẹgbẹ́ rí ohun tó ní kí èso ọ̀nà yàn àti gbogbo ìyàwó rẹ̀ obìnrin àti gbogbo àwọn ọmọ rẹ̀ ní obìnrin gbogbo wọn ló dẹ̀ hábò lójú ọsùn ní kí èso ọ̀nà yàn àbá ń wá jáde wá pé wá bí n bá ní èso ọ̀nà yàn ní kí òsí lára ẹ̀sìn number one bí n bá ní èsí kò sí lòyìn sọ̀nà yàn ìyìn sọ pé kèèsí lára sí olóore tá a mọ́ sojú kòkòrò lórí ibi ah, ìyàtọ̀ ń bẹ láàrin àtẹ́kùwá àti alifatuwa àtẹ́kùwá àti kínú alifatuwa alifatuwa ni pé mo fẹ́ sọ ìdájọ́ tí mọ̀ dálẹ́jọ́ ìdájọ́ tí mọ̀ dálẹ́jọ́ ni pé kìí sọ̀rọ̀ èèyàn tó bìnrin ó jìyà tí ò bá ṣe àmọ́ ibi ìbẹ̀rù ọlọ́wọ́ ọba mi dé ni pé àà ah, kìí ṣe ń téèyàn máa ń fọwọ́ kékeré mú lọ́sìn ní kí gbogbo ọmọ mi obìnrin kò sí tí ò bójú gbogbo àwọn ìyàwó mi kò sí ìtí kò bójú tọ̀ Albani tí wọ́n wá bẹ́ẹ̀ mọ́ lu ọ̀rọ̀ rẹ̀ fi sọ pé ìwọ̀ ìyàwó tí ò ní bójú nù o ìyàwó tí ẹ bójú ọmọ rẹ̀ ṣe kíni ó bójú ń dá sí pé nǹkan mi nǹkan ńlá ni ṣẹ́sì inú tó lè sọ wa kó o ń bi fìtí náà ó ní káwọn obìnrin ó bójú wọn ìgbọ́ ojúlàwọ̀ ẹ̀rọ ká sọ̀rọ̀ lọ́jọ́ ìjẹjọ́ náà kọ́lá ń sọ ojúlàwọ̀ kọjú lára obìnrin èyí ní ṣépò sẹ́mi ìṣe ń sọ náà rẹ̀ pé tọ́lọ́run bá lè mọ encourage wa nínú àlùkùránì pé kóbìnrin ó cover iṣẹ́ rẹ̀ kó tó àmì kó mójútó ẹsẹ̀ rẹ̀ pé kó túnmọ̀ mọ jẹsẹ̀ mọ́lẹ̀ kábàlì mọ́ mọ gbọ́ sáǹdì tó lò sí ẹsẹ̀ pé ah téèyàn bá kọ́ robìnrin kí ni mọ́ àtúrásì ẹ̀jù lára obìnrin pé tíṣẹ̀ ní àbá lè ka ẹsẹ̀ kú tó yìí ojúṣe kí ni ó lágbára ọ̀rọ̀ ní ṣé kàlùbá ní tẹ̀sí lórí pé àgbà ah, ah, pé mo jòkó lọ́dọ̀ rẹ̀ òsèmínú jù báyìí lọ èyí tó sọ ráàyí lásán lọ sọ mẹ́rin wá <laughs> ọ̀ mú kí ni wá bó ti ráàyí yẹn ó kàn jọ ráàyí ni ráàyí yẹn ní kí ni jọmọ́ ó strong ó lẹ́sẹ̀lẹ̀ mọ̀ tí ṣẹ̀dí àbá lè ní tọ́lọ̀ bá lè mọ́ ní ẹ̀yin obìnrin ẹ má jẹsẹ̀ mọ́lẹ̀ kan lè mọ́ gbọ́ sáńdì ń tẹ́ lò ṣẹ́ṣẹ́ kó lè mọ́ kọ́bìtì náà báyìí lò míì tí ń bá ń bẹ nínú ọkùnrin tó bá lè jẹ́ bá wọn ajẹ́pẹ́ tóbìnrin bá ń síjú rẹ̀ lẹ̀ káàkiri èyí ń gan ara ti rí yóò ṣe kínú ni yóò dá wàhálà rẹ̀ then wọ́n tún wá sọ pápá ń bá rí pé tóbìnrin bá tẹ̀ wá bá rí pé tí wọ́n ń lo makeup ṣe pé ó tún ti wá lọ rèé kó ẹ̀ṣọ́ sí ojú rẹ̀ ṣe pé ọ̀ nírí ojú rẹ̀ kọ́ mọ́tò fẹ́ wò ní ẹlẹ́ẹ̀kejì ọ ní tó bá ti lè bá débẹ̀ òun dandan ni kódà àlùbá ní tó ní pé ṣe dandan tẹ́lẹ̀ náà ni à bóbìnrin bá ti wá bá yàrá rẹ̀ débẹ̀ òun ó ti di dandan kó bo kínú ni ògbójú o ṣèwọ́ ọlọ́mọṣá ṣàánú wa ẹ dákun ibi ni àádó sí ọlọ́mọṣá fún wa ní àgbọ́yọ̀rọ̀ rẹ̀ a tún máa pàdé láìpẹ́ ànílẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ kan láàárọ̀ yìí ní àdúgbò kan nígbà bá débẹ̀ a máa bá àwọn àlàyé ọ̀rọ̀ wa lọ abẹ́lẹ́ wa bí mannihi wa karami wa izi wa fadli an yazidani wa iyyakum ilman nafi'an wa rizqan tayyiban wa amalan mutaqabbalan wa shifaa min kulli da wa salli allahumma wa sallim ala abdika wa rasulika muhammad wa ala alihi wa ajma'in assalamu alaikum wa rahmatullahi